رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة الأعراف في الآية الثامنة والثمانين أعوذ بالله من الشيطان الرجيم قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين nínú àwọn àyà yìí ọlọ́wọ́n bá ń sàlàyé fún wa nípa tó ṣẹlẹ̀ láàrin anabi shu'aib aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ àti sàlàyé. gẹ́gẹ́ bí anabi shuaib aleyhi salam kó ti ṣe pé àwọn èèyàn rẹ̀ lọ sí di ìkún ọjọ́sìn fọlọ́wọn ọba lónìí kan torí pé wọn ò ní ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí allah àti bá anabi shuaib ṣe pa wọn láṣẹ wọn pé igbá wọn ká wọn àti òṣùwọ̀n wọn kó pé dáadáa wọn má sì máa dín ní táwọn èèyàn bá rà lọ́dọ̀ àwọn kù kó wọ́n máa jàǹbá àti bí anabi shuaib aleyhi salam ó ti ṣe kọ̀ fún wa láti máa ṣe ìbàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tó lọ́wọ́ bá ti túnlẹ̀ sí i àti bó ti ṣe kọ̀ fún wọn láti máa ṣiṣẹ́ dánadáná eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ṣe dánadáná. dana à ń dá àwọn èèyàn lọ́nà láti gbowó ọwọ́ wọn àbá ń dá wọn lọ́nà láti tí wọ́n ń dí àwọn èèyàn lọ́nà láti ṣẹ̀sìn Islam lẹ́yìn eléyìí lẹ́yìn gbogbo ìpenisọ́nà yìí ìpeni lọ síbi oríire eléyìí tí àwọn olóríire máa gbọ́ tí wọ́n máa gbà eléyìí tó ṣe pé títẹ̀lérú rẹ̀ àmàṣe sábàbí jẹ́ náwó. gbígbọ́ tí àwọn abẹnugan àwọn àgbà nínú àìgbàgbọ́ láàrin àwọn èèyàn anabi shuaib aleyhi salam tí wọ́n gbọ́ gbogbo ìpènisọ́nà yìí àti ìfinimànà kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní lérí léka ni wọ́n bẹ̀rẹ̀ sí ní léríléka sí anabi shuaib aleyhi salam àwọn alágbèrúgbọ́n rí àárín wọn àwọn abẹnugan nínú wọn wọn ni lanukhrijannaka ya shuaib walladhina amanu ma'aka min qaryatina ẹ̀sà kan ńlá fún ìwọ Ṣuaibu ẹ̀sà tá a fún ọ òun náà ni pé wọn náà kọ́ darapọ̀ mọ́ wa ẹ̀sìn tá à ń ṣe tó ń pè lẹ́sìn tí ọ̀dà tó ń pè lẹ́sìn ẹ̀bọ̀n kí wọn náà darapọ̀ mọ́ wa máa ṣe kí wọn náà dọ̀kan nínú wa eléyìí ló lè yọ níbi aburú ètè tá a dá lẹ́dìí ọ́ kí ni ètè náà tá a dá lẹ́dìí ọ́ ní ìgbà tó o bá kùnà láti ṣe ń ta pé ṣe yìí o náà ni pé a lè ọkọ náà lù wá yíṣẹ́ pé a lè ọ lásán lanukhrijannaka á mú ọ jáde kó náà lù àwa la lè ọ jáde kúrò nínú ìlú so ẹ̀sà kan tó wà wájú rẹ òun náà ni tó o bá fẹ́ ká lé ọ jáde ńlù òun náà ni kí wọn náà máa bá wa ṣẹ̀sìn wa ìgbà tó sọ yìí pé lata'udun aw lata'udunna fi millatina ṣé ìtumọ̀ rẹ̀ náà ni pé àbí kẹ́ ẹ padà sínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bó ti ṣe wálìdì lárúbáwá awúlẹ̀ tó ọ̀hún dùnà fi mílẹ̀tìnà nǹkan ẹ̀yọ̀kan tó lè yọ yín nínú kálẹ̀ yín kúrò nílùú wa òun náà ní kẹ́ ẹ padà sídìí ẹ̀sìn wa tó bá ṣe pé ìtumọ̀ rẹ̀ ní pé kẹ́ padà sídìí ẹ̀sìn wa a sanabi shuaib aleyhi salam tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ẹ̀sìn tí wọ́n ń ṣe òun lòun náà ń ṣe tẹ́lẹ̀ ni kó tó di pé ọlọ́run ọba yọ gbà tọ́lọ́run wá yọ pẹ̀lú islam tọ́lọ́run fún ló wá ń pè wọ́n lọ sí di islam lọ́wọ́ aṣàjòjì sí wọn làwọn wá ń sọ pé nǹkan ẹyọ kan tó lè gbọ́ ọ lẹ̀ níbi ká lé ọkọ ònú lu wa òun náà ni kí ọ padà sídìí ẹ̀sìn wa tá à ń jọ ń ṣe pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ àbí ṣé ìtumọ̀ rẹ̀ ẹni pé Shu'aib alayhi salam wọn bá wọn ṣẹ̀sìn ẹbọ tẹ́lẹ̀ kò léyìí sí lòdodo kò bá wọn ṣẹ̀sìn ẹbọ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó padà wá gba ṣùáìbù gbọ́ tí wọ́n ṣe ìsìláàmù tọ́lọ́run fi rán ṣùáì àwọn ti jẹ́ ẹni tí ń ṣẹbọ tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ káfírin tẹ́lẹ̀ ṣáájú kọ́lọ́run tó fi ẹ̀sìn tọ́lọ́run fi rán ànábì ṣùáìbù alayhi salam tí ì ṣe ẹ̀sìn tí ì ṣe ẹ̀sìn islam kọ́lọ́run bó tó fi gbà wọ́n lẹ̀ wọ́n wá wí wọ́n kó ṣùáìbù náà mọ́ wọn nípa pé tíyẹn bá ń báyàn púpọ̀ sọ̀rọ̀ ìyẹn láǹfààní àti yán wípé kí ẹni tí sì ti ń bá wa ṣẹ̀sìn tiwa tẹ́lẹ̀ nínú yín kọ́ padà sí díẹ̀ sìn wa ẹ̀yin tẹ̀sí sí tẹ́lẹ̀ náà kẹ́ bá wa sí. so eléyìí ó ṣe é ṣe kọjá pé níta gbà lérò ni àbí kó sì jẹ́ pé aw la ta'udunna fi ohun tó ń gbà lérò pẹ̀lú rẹ ni pé bó tilẹ̀ jẹ́ pé ẹ bá wa sẹ̀sìn tẹ́lẹ̀ nǹkan ẹyọkan tó lè gbà yín kúrò níbi ká lé yín kúrò nù lu wa náà ní kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá wa sẹ̀sìn yìí ìyẹn ni pé lata'udunna ó túmọ̀ sí pé padà ó túmọ̀ sí pé ẹ bá wa sí tọ́ eléyìí a nítorí àwọn olùmọ̀ So. nípa ayà yìí. kẹ́mi yóò sọ yìí pé عاد إلي من فلان مكروه aburú ti sẹ́nìkan aburú sẹ́nìkan ìwọ wá sọ yìí pé aburú tó sẹ́wọ̀n عاد إلي sásọpọ̀ padà wá sọ́dọ̀ mi ni ìgbà tí ò sí wọ́tẹ́lẹ̀ ọ sọ pé aburú sí ọ o látọ̀dọ̀ lágbájá kìí ṣe pọ́ padà ìtumọ̀ rẹ̀ ni kò ṣe láti pilẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé awla ta'udunna fi millatina tí wọ́n sọ yẹn kò túmọ̀ sí pé bóyá wọ́n ti ń bá wọn ṣẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ kọjá pé àwọn náà darapọ̀ mọ́ àwọn ní tábà wáyà yìí a rí pé dájúdájú. Dájú. ẹnìkan ò wà lórí ìbàjẹ́ kọfẹ́ kẹ́nìkan wà lórí ìmànà ẹnìkan kì í sọnù kọfẹ́ kẹ́nìkan mànà ìdí ni tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti ṣe àgbàgbọ́ sọ́lọ̀ ntí máa wù wọn lọpọlọpọ òun náà ní kí gbogbo ará yòókù náà wọn di aláìgbàgbọ́ ntí máa wù wọn lọpọlọpọ òun náà ní kíkà lóko ọkọ̀ aláìdá. kọ̀sáláìmà pálá ìdá ló ń pàápàá jùlọ nígbà tó lù pé ni lọ sí di dáadáa tí wọn bá wá pè wọn àwọn náà máa mọ̀ pé orí àìdá làwọn wà ṣùgbọ́n àti wá fa ìdá sílẹ̀ padà sí di dáadáa kìí sábà jẹ́ nǹkan tó rọrùn fún àwọn ẹni tó ń sa ìdá sábà jẹ́ nǹkan tó rọrùn fún àwọn ẹni tó ń sa so ìdí ni ó tẹ́ aláìdá lọ́rùn pé káwọn máa wà láì jẹ́ pé ẹnìkan wà pẹ̀lú àwọn láwùjọ tí wọ́n máa pe ní táwọn ń ṣe láìdá níṣẹ́ ló yẹ kí gbogbo èèyàn máa ṣe báwọn ti ṣe ń ṣe ẹnìkan bá wá yọjú tó ń pe táwọn ń ṣe láìdá ntí ó yẹ káwọn fi sẹ̀sán fúnra olúwa rẹ̀ kò sí bíi kápá lè kò sí bíi káká pé á lè kó nínú ìlú ó fi ìlú lẹ̀ fún wa káyé ó lè bá gba ìbàjẹ́ kó lè bá ríbi tẹ́nísì kó ríbi nẹ́sẹ̀ torí pé ẹni tí wọ́n máa sọ pé ntáǹsì ọ̀dà irú àwọn wọ̀nyẹn o kò ká ṣẹ̀ wọn kù kó wọn máa bẹ pẹ̀lú wa ìdí ìnà tó fi jẹ́ kó gbogbo àwùjọ láyé tó bá ṣe pé àyè gba ọ̀pọ̀lọpọ̀ nínú àṣebàjẹ́ ni wọn ò ní jẹ́ kí ẹni tí máa ń pè wọn lọ sí di dáadọ́ sẹ́kù láàrin wọn gbogbo ọ̀nà tí wọ́n fi lè dànù ni wọ́n máa wà abẹ́rẹ́ rí nǹkan ó sì fẹ́ yọ wá kó nú bàjẹ́ wọ́n fẹ́ mú wa lọ sí di ntọ́ da sóhun ọmọ ni parí jẹ ní bàjẹ́ làwọn bàbá gbarú ẹ̀ láyè gbogbo ń tàn yìí àní ìdíjẹ mọ́ bàbá gbarú ẹ̀ láyè gbogbo èèyàn ti ń pàǹsẹ̀ dáadáa wọ́n mọ̀ wọ́n mọ wọ́nà láti lè ní. àwọn wa mọ̀ wípé tí ẹnìkan bá ń pè yàn lọ sí di dáadáa lílé òun nìkan kò tó bíi ká lé òun àti àwọn ẹni tó bá gba tiẹ̀ nítorí pé àwọn tó gba tiẹ̀ tá a bá lé òun nìkan tá a fà wọ́n sílẹ̀ ní tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbọ́ òun náà ni wọ́n máa tàn ajásí pé alẹ́ ẹnìkan ẹgbẹ̀rún sẹ́kù alẹ́ ẹnìkan ẹgbẹ̀rún sẹ́kù àwọn ọ̀wá mà gbẹ́ngbà táwọn bá lé kúrò láàrin àwọn tó ń tàwọn ẹni tí ń tẹ̀lé ohun táwọn ń sá fún táwọn ń bẹ̀rù gangan òun náà ni wọ́n padà ṣẹlẹ̀ ní rọrùn nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà àtúnṣe kì í sábà rọrùn nígbà tẹ́ bá wà láàrin àwọn àṣebàjẹ́ àtúnṣe kìí sábà rọrùn nígbà tẹ́ bá wà láàrin àwọn ẹni tí ò fẹ́ àmọ́ tẹ́ bá ta kété tẹ́ jìnnà sí wọn tẹ́ bọ́ sí àwùjọ bòmíì táwọn ti fi àtúnṣe wọn tí àtúnṣe wọn bá yí padà àtọ́ bá dáàrin wọn táwọn bá gbà á látọ̀ làtúnṣe wọn ti wá máa lọ ibi tí wọn ò ti fẹ́ wọn wàá gbàǹtúláàsì gẹ́gẹ́ bí n tọ́ ṣẹlẹ̀ sanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará mẹ́kà wọ́n pété pérò láti ṣekú pa anabi sallallahu alayhi wa sallam wọ́n há ìdá eléyìí tó mú bérebére fún àwọn géńdékùnrin kọ̀ọ̀kan láti inú ẹ̀yà kọ̀ọ̀kan pé kí gbogbo wọn sá lásàpá ní sísá ọkùnrin kan lẹ́ẹ̀kan náà tàbí ní sọ pé lágbádá lọ́kọ́kọ́ sá òun ló ṣekú pa á àwọn ẹ̀yà rẹ̀ lọ́daràn gbogbo yín ni kẹ́ ẹ sá lẹ́ẹ̀kan náà bí ìgbà tó ṣe pé èèyàn kan lọ sá bàbá wa ṣẹlẹ̀ báwọn á wà á pín owó ẹ̀mí rẹ̀ san gbogbo ẹ̀yà tó wà ní Mẹ́kà wọ́n pín owó ẹ̀mí rẹ̀ san kò fi ní jẹ́ pé ta bá wí fún ikú rẹ̀ fún pípa tí wọ́n pa gbogbo wa náà lẹ́ni tí wọ́n bá wí wọ́n bá rí pé gbogbo wa náà lẹ́ni tá a bá wí táwa gbogbo wa tí ó gbogbo wa wí a sì pé àwa náà láàrin ara wa náà láàmú apá ń bára wa wí àwa náà láàrin ara wa náà láàpẹ̀ ntẹnu wa kò lé lórí ni pé gbogbo wa náà la àdìjọ pa àwọn pètè báyìí nínú wọn oní ẹnìkan torí tó bá lè jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ dúdú dúdú tí ń jáde lẹ́nu rẹ̀ yìí kò síbi tí ó dé láyé tí wọ́n ní gba tiẹ̀ àwọn ò sì fẹ́ kí wọ́n gba tiẹ̀ wọ́n má pé ń ta alé jìnnà ni ó tún padà wá kó wa má ni ó tún wá padà kó wa lẹ́rú àwọn kan wọ́n sì ní ká lé kóńdù ni bàbá ti lé kóńdù nígbà tá ti rí ma kálukú sinmi nìyẹn kó tó wá di pé ẹnu wọn kò lórí pé káwọn dá ìdájọ́ láwọn àdá tó mú bẹ́rẹ́bẹ́rẹ́ fún àwọn géńdékùnrin kọ̀ọ̀kan láti inú ìdílé kọ̀ọ̀kan kí gbogbo àwọn káwọn ọjọ́ pín pa káwọn palẹ̀ kànáà ṣùgbọ́n àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n dé títí wọn ọlọ́run sì ti parí tiẹ̀ ọlọ́run pa anabi sallallahu alaihi wasallam láṣẹ kó jáde kúrò ní mẹ́kà anabi jáde kúrò ní mẹ́kà ẹ̀yin ọ̀fẹ́ rí ó sì lọ sí madina níbi táwọn ti ń retí rẹ̀ bí fáwọn rẹ̀ gẹ̀ sọ́bùrù wọ́n retí rẹ̀ débi pé sùúrù fẹ́ tán oníkàlùkù máa jáde ní kíá tán ti gbọ́ wọn Ànábì sallallahu alaihi wasallam ti gbéra ó ń bọ̀ wá sí Madina gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ará Madina àti ètò ti gba Islam gbọ́wọ́ Mus'ab ibn Umayr àtàwọn tó ti gba Islam ṣáájú eléyìí gbọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní bay'atay al-Aqaba níbi àsọyípọ̀ tó ti wáyé láàrin anabi àtàwọn ará Madina ní akọba alákọ̀ọ́kọ́ àti akọba ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tó ti gba islam ń gba atẹnitú tiẹ̀ ti gba islam wọ́n mọ̀ wá jáde wá sí ti ìlú wọ́n mọ̀ jáde wá sí ti Madina oníkálukú ọmọ awọ kan pé bo ni wọ́n gbà wọlé ó wu kálukú kọjá kó ń lò wọ́n kọ́kọ́ fojú gan ní anabi Muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù orírí wọn ò sì dáná àmọ́ bàbá ti rọrin àjò tí ń bọ̀ ó lè jẹ́ pé ànábì nánu kó lè bá àwọnú wéètà pẹ́ni tó kọ́ fojú rí o nígbà tó kù dẹ̀dẹ̀ kọ́ wọ Madina èmi ni kódà ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọn ò dúró lórí ikú àwọn àwọn àwọn àwọn ń fojú wò lọ́ọ̀kan lásán ọ̀pọ̀lọpọ̀ ń gun orí igi láti máa wò ránṣẹ́ lọ́ọ̀kan kó má jẹ́ pé òkèrèrè lọ́wà títí ń bọ̀ kémi ó tètè fojú gánni rẹ̀ kó tó di pọ̀ yọ sí wa subhanallah yẹni tẹ́ ń lé tẹ́yìn ọ̀fẹ́ rí mi rẹ̀ láta làwọn kan sì fẹ́ tẹ́wọ́ gbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé tìlú kan bá lé mọ́ fìbẹ́ lẹ̀ lọ síbòmí o fìbẹ́ lẹ̀ lọ síbòmí kì í ṣe dandan kó ríra rẹ̀ má bì kan lórí rọ nítorí òun wí wọn ò kún wọn ò pé ní nǹkan àwọn kan sì ti lọ jókòó kalẹ̀ bíi báà wọn rè jí kó dé wọn fẹ́ gbọ́rọ̀ lọ káwa gan síbi àgbọ̀dọ̀ gan síbi àgbọ̀dọ̀ gan síbi. a gbọ́dọ̀ lọ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run níbo ntí ọ̀tà tó kùtà bámbì àwọn fi gold wọ́n fi rambo àbí òye wa so nítorí délé yìí iná ló jẹ́ pé anabi sallallahu alaihi àti tara rẹ̀ kẹ́kọ̀ọ́ àti tara rẹ̀ kẹ́kọ̀ọ́ ìgbà a gbogbo Ramadan àwọn èèyàn ọmọ yìí rẹ̀ wọn ọmọ yìí rẹ̀ ìdí lọ nísì wọn ò la ilaha illallah ìyẹn ọmọ òkè kí ni mo fẹ́ sọ gan tí wọ́n ti torí rẹ̀ péjọba yìí la ilaha illallah mọ́tò ní rọ́nàgbàmọ́ àwọn èèyàn tó jókòó nínú mọ́ṣáláṣí gan wọ́n lọ jàǹtì rẹ̀ rẹ̀ ní lọ́kùnrin lóbi so wọn ọ̀ka nǹkan kún bí irọ́ lásán tẹ́lẹ̀ náà ò ṣetán láti ná kọ́bọ̀ sẹ́sìn ọlọ́run níbí àlẹ́nu mi gbọ́ wá àti tán ó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tó tún ní ẹ dákun mọ́ fẹ́ kẹ́ ẹ̀ràn mi lọ́nìí mo fẹ́ kẹ́ yá mi bíi two thousand owó kìíní wo ọba ń rọpò sí mọ́tò mọ́ èmi ní tòmọ́ fún ọ lówó sí ọ̀rẹ́ láì owó kìíní kí n tún fún ọ ni wọ́n fún mi lórí pọ́ǹ gbọ́rọ̀ ọlọ́ọ̀lẹ́nu ah wọn ò mọ yìí ń lò yìí torí ẹ náà ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gan síbi kan náà ẹjọ́ èèyàn gbọ́dọ̀ gan síbi kan náà àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ọlọ́run yìí níbikíbi tá a gbọ́dọ̀ gan síbi kan náà wọ́n kàn ti àwọn kan tí ò mọ yìí wọn tún gbọ́ tẹ tún fetí pàlàbà rẹ̀ níbi táwọn kan ti gbọ́ tí wọ́n tún lò ń gbígbóná gbígbóná so ó kù díẹ̀ ó káàtó fún wa ń bíbá torí ẹ̀ ló ṣe jẹ́ pé anabi sallallahu alayhi ti kọwa alẹ́ ara láti anabi sí maka pé lu òní lu òní lu òní àwọn tí kàn sí. ńgbà tó lọ nígbà tó padà sí maka gbogbo yẹn gba islam àbí ọgbà islam ó bí ẹni náà dá tọ́sẹ́kùn lórí kèfèrí ma ènìyàn gbókèrè níyì tọ́wá kànáàbì gan sáàrin wọn dàdà rákàràkàràkà náà wọn máa bá kábà nítorí wọn máa bá kánú o so ṣùgbọ́n gbà tí ànábì lọ tó dé la ilaha illallah ẹ̀yin èèyàn kí lóò rò pé màá fojú yín rí ẹ̀yin èèyàn yìí tọ́jú pé ẹ lé mi lù ah rere ni eré láìfojú wa rí ẹ̀rí kálukú ti dọ̀lẹ́ tó ní ọ̀dà kò burú wọn ni à ó ṣe ní ṣe rere sí wa débi wọn lọmọ ìyá wa alápọ̀nlé bàbá rẹ bàbá rẹ tó bí ọ ọmọ ìyá wa alápọ̀nlé lò náà ọ̀dà kò burú gbogbo yẹn máa lọ o mo fún yín lómìnira yín kò sẹ́ni tí yọ̀ọ́ jẹ lónìí ẹnikẹ́ni tó bá wọ káàbà ó ti dẹni ìfàyàbalẹ̀ ẹnikẹ́ni tó bá wọlé Abu Sufyan ó dẹni ìfàyàbalẹ̀ ah ó sì ṣe bẹ́ẹ̀ dáríjì wọn tó ń ti gbogbo ń tà ṣe fún ọ̀dà gbogbo wa di mùsùlùmí so látànà bí wà láàrin wọn wọn ò kákú wọn ò kákú ńgbà tó wá di pé ìjọba ànábi tán ká gbogbo agbáńláyé gbogbo ẹsẹ muhammadu rasulullah muhammadu rasulullah àwọn náà wọn á jókòó pé ọmọ wa tá a lé gbogbo ayé màá ń gba tiẹ̀ kí làwọn náà kú tí wọn ṣe nìyí àfi kí wọn sọ̀rẹ́ńdà torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ń wò pé táwọn bá lé Ṣuaib alayhi salam àwọn ò sinmi ẹ̀ ní sinmi torí tó bá débò mí ntẹ́ ẹ léwu yóò padà wá kóyin yóò kóyin tegbòtegbò yóò kóyin tegbò ẹ tètè gba ní ìsìn jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni dáadáa tó bá dé sẹ́yìn àwọn tó bá tètè ṣùrùbó àwọn ni rere máa sábà tètè jẹ tiwọn àwọn náà máa sábà rí rere tẹ̀rọ àwọn tán sá tán sá tán sá tẹ́jẹ́ létí kọ́ máa sí wọn àwọn máa ń jẹ kàbámà wọ́n máa ń jẹ kàbámà lásìkò tọ́jẹ́ pé àbámà kì í wúlò mà ìdínú àwọn lérò pé táwọn bá lé Ṣuaib alayhi salam àwọn lè kó ń lo àwọn àwọn òsìmí ẹ̀ nísìmí tí wọ́n máa lò yìí ẹ̀ nísìmí torí Ṣuaib tó bá lọ sẹ́wọ̀n káwọn tó bá gbẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn tó wọ̀ lù ẹni tó kú pàdé ẹni tó pa tọ bẹ́ẹ̀ni tí ó sì pààyàn pàdé tó fẹ́ kú ni wọ́n jọ pàdé ara wọn anabi shuaib aleyhi salam nígbà tí wọ́n halẹ̀ mọ́ bẹ́ẹ̀ à àwọn anabi ọlọ àwọn èsojo ó ní awọlẹ kunna karihin ok tá a bá kọ̀ tá a bá kọ̀ láti padà síjú ẹ̀sìn tá a sì tún kọ̀ láti jẹ́ kẹrí wa lé jáde nínú ìlú yín nínú ìlú wa kí lè rò pẹ́ ṣe fún wa náà ni ẹgbẹ́ àwọn anábì Ọlọ́run wọn láyà ó ní ẹ̀yin sọ pé inú kábàá yín ṣẹ̀sìn àbí kẹ́ ẹ lé wa kúrò nínú ìlú ok àkọ́kọ́ mí kọ́rì yẹn tìǹà tí wọ́n sọ yẹn kọ́rì yà yẹn kì í soko lédi larubá kọ́rì yẹn ìlú ńlá ló máa ń jẹ́ kọ́rì yà ìlú táwọn èèyàn ń gbé ìlú táwọn èèyàn ń gbé ìmọ̀ ń pè ń kọ́rì yà tó rẹ̀ wọ́n sọ pé Mẹ́kà ni Ummul Qura ó ní ìyá gbogbo òlu ńlá alẹ́ ayé tọ́ anabi Shu'aib alayhi salam lókè tí àbá gba yín sẹ̀sìn yín tá a kọ̀ láti sẹ̀sìn yín tá a sì kọ̀ láti jẹ́ ká ẹrí lórí wa lé jáde nù lù wa ẹ dákun ṣé ẹ ní agbára kan tẹ́ fi lè mú wa ṣe tẹ́ fi lè mú wa sẹ̀sìn yín ṣé ẹ lágbára kan tẹ́ fi lè ká wa kó lù bẹ́ẹ̀ ni ìyẹn ni pé èèyàn yẹpẹrẹ wọn ì já nàbì àwọn ànábì yẹn ọlọ́wọ́n bá sẹ̀sà àwọn ni ṣùgbọ́n tánàbì Ṣuaibu sọ bẹ́ẹ̀ wọn ò lè dáhùn kí làwọn lè ṣe wọn ò lè dáhùn sọ nítorí pé kò nílùú méjì jùlú yìí náà kí lẹ́fẹ́ ṣe fún so lẹ́yìn náà kò ní sẹ̀sìn tún kí lẹ́fẹ́ ṣe fún ṣé ẹ fẹ́ fi tipátipá mú wọn lọ forí balẹ̀ fún òòsà ni tó ṣe ni òpin rẹ̀ kí wọ́n mú yàn kí lù kí dà síwájú òòsà gbàtà lù yàn tí yàn ti dẹ̀ wọn á dáhùn síwájú òòsà kò sí wàhálà nígbà tó bá tají yọ ta òòsà ń padà nù yọ ta ń padà nù náà jáde kókè kò ní da fún un kí á ní wọn rí sèǹtì wọn wọn ò rí kankan sí torí ẹ anabi shuaib aleyhi salam ọdàn wọn ló ń bẹ wọn ni qad iftarayna ala Allahi kadhiba in udna fi millatikum ba'da idh najjana Allahu minha anabi ah, shuaib gbà wọn lọ́kàn jẹ́ ó ní ẹ sọ retí nù nínú ọ̀rọ̀ ká padà sídìí ẹ̀sìn ẹ sọ retí nù nínú pábà yín sẹ̀sìn ẹni títí ń ṣe tẹ́lẹ̀ kò ní padà rí àwa tá a ṣe rí àní ṣe ọba àwọn lọ́kàn jẹ́ ó fún wọn rò bànújẹ́ ó ní lẹ́yìn tọ́lọ́ ti là wá níbi ẹ̀sìn yìí ẹni tí ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run là ó gba Islam àwa tá a ṣe kò fi ṣàdánwò fún wa kò fi sàdánwò fún wa rí sẹ́ni ìsìláwà lọ kiri àwọn abọ́nú ẹ̀ anabi Shu'aib aleyhi salam ọ̀dà wọn ló ń bá wọn ìgbé tá a bá padà sínú ẹ̀sìn yìí àwa tá a sì ṣe rí tá a bá bá yín ṣe qad iftarayna ala Allahi kadhiba á jẹ́ pé a ti dá àdàpọ̀ àrọ́ mọ́ lọ́wọ́ pé oore tọ́lọ̀ ń ṣe fún wa àwọn wò pé kìí sóore ni ọlọ́mọdé àwọn ò ní padà sídìí ẹ̀sìn àti ní báyìí sí pẹ̀lú. وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا قطاسوا قطاسوا كباين سسين كل سيسي كباين سسين àfi tọ́lọ́n bá fẹ́ tọ́lọ́n bá kọ́ pẹ́rú àdáwò bẹ́ẹ̀ lè ṣe wá láyé tó èèyàn gbọ́n tó ká dára àmọ́ pé làákàyè wá sí ń bẹ àmọ́ ń tà ń sè àwọn àfinú fẹ́ dọ̀ máa bá yín sẹ́bọ̀ a'udhu billahi minash shaitani rajim. ṣé ọlọ́run ọba wàá gbà káàdì kèfèrí ni kò ní gbà nítorí wala yarda li ibadihi al-kufr ọlọ́run ọba kì í yọ́nú sí pé káwọn ẹrú òun kún ṣe kèfèrí sùn. ó túmọ̀ sí pé ẹ ẹ̀ láéláé ẹ ẹ̀ láéláé màá wá láti wá kíìsì kánfàsì rẹ níjọ́ tí ràkúnmí bá rí ihò abẹ́rẹ́ gbà tó rí gbà yọ sódì kejì sẹ́wọ̀n kí ni olóò ti dùn pé màá wá láti wá kíìsì kánfàsì rẹ yes yes now you are talking ẹ ní ọjọ́ tí <laughs> ràkúnmí bá lè sọdá látara ahò abẹ́rẹ́ bọ́ sódì kejì yóò ní ah, kí ló wàá sọ nísìnyí ìyẹn ni kí kò lè ṣeé ṣe láéláé so wọ́n ní irú rẹ̀ lọ́rọ̀ tí wọ́n sọ pé kò lè ṣeéṣe fún wa o kábàá yín ṣẹ̀sìn yín o torí pé olúwa ẹlẹ́dàá ò ní gbà á ìtumọ̀ pé àyàfi tí olúwa ẹlẹ́dàá bá fẹ́nu olúwa ẹlẹ́dàá ò sì ní gbà pé káwọ́ ṣe kèfèrí olúwa ẹlẹ́dàá wa ń kọ́ kò ní gbà pé káwọ́ ṣe kèfèrí torí ẹ̀ já mi lórí ẹ̀ mọ́kàn kú ń bẹ̀ wasi'a rabbuna kulla shay'in 'ilma ìmọ̀lú ẹlẹ́dàá wa kárí gbogbo nǹkan ọmọ tó ti ṣẹlẹ̀ ọmọ tó ti ṣẹlẹ̀ lọ́wọ́ ọmọ tó ti ṣẹlẹ̀ jíjọ́ gbẹ̀ndà òkè yá mi tó bá pé ń bẹ́ẹ̀ nù àkọọ́lẹ̀ bá a lè padà wá di kèfèrí tọ́ ọlọ́ọ̀lọ́mọ. torí ẹ̀ ala Allahi tawakkalna olùwà ẹlẹ́dàá wa làwọn gbẹ́kẹ̀lé ńlá torí pé kò sí bẹ́ẹ̀ sì gbẹ́kẹ̀lé yẹn tó ní jayín tàmà wàláhì tàlá ẹni bọ́dì tó bá gbẹ́kẹ̀lé láyé yìí ló dórí ẹni tó rúkọ́ ga jù ó rẹ́ ni gbẹ́kẹ̀lé torí pé àwọn èèyàn yìí masakin làwọn náà fọkọrọ wàlú masakin ó náà lè pé wàláhì nǹkan ní í ṣe fún ọ ṣùgbọ́n bí tèmi náà fojú sí nǹkan ò yọ ọ mẹ ẹsẹ̀ ṣùgbọ́n nǹkan yọ ọ mẹ ṣùgbọ́n tó bá bùkátà lẹ́nu ewúlẹ ṣé ńgbà tó bá bùkátà lè tara ní ni àbí tiẹ̀ tó eléyìí túmọ̀ sí pé èèyàn ò ṣe gbẹ́kẹ̀lé ọlọ́run bá lè yẹn gbọ́dọ̀ ara tí máa ń kójú àwọn máa ń sàwọn yẹn ń jàǹbá tó nínú gbèsè ayé ti wà tó nínú ẹ ti romiro yẹ fún ẹnìkan ẹ ti máa náà ni ọ̀dọ̀ rẹ̀ náà ni ẹ ti wá gbàgbé ọlọ́run ọba ọba tó ṣe pé tó bá fún yàn gbà náà lèèyàn jẹ pé yàn ní tí ọba fún yàn aláìní lèèyàn jẹ torí pé kò sẹ́ni tó lè fún ọ lẹ́yìn ọ̀lọ́ torí ẹ̀ ẹ jẹ́ káwa náà gbẹ́kẹ̀ lọ́lọ́ ìgbẹ́kẹ̀ lọ́lọ́ oníkásẹ́ńtọ́ yẹ káfí òkú lẹ̀ fọlọ́ sísèńtọ́ yẹ oní àníkọ́ jẹun yíyó òfin lẹ̀ fọlọ́ ìwọ ò lè dá sọ pé ń yò tí ẹni jẹun fi yíyó lẹ̀ fọlọ́ tẹnikọ́ fẹ́yàwó kọ́ báyàwó lò yóò lóyún kò lóyún yóò bímọ kò bímọ ẹ̀fin lẹ̀ fọlọ́ tiẹ̀ ni kò gbìyànjú láti ní ọwá lówó lówó lẹ́yìn yànjú filẹ̀ fọlọ́ so eléyìí ni wọ́n ń pè ní at-tawakkul kó o lo oògùn nígbà tí ìbá ń ṣe tá a rẹ̀ ṣe ìgbádùn àtà ìgbádùn ká fi sílẹ̀ fún ta ni Allah àwa lóògùn àníbọ́lọ́ ń bá kọ pé ń gbádùn kúkú gbádùn bẹ́ẹ̀ ni tó bá kọ pé ó náà ó sì kù.

ó sì lóun ó bímọ ṣé ó bímọ báwọn bàbá rẹ èsì bí bàbá rẹ ṣe ṣe ni tó fi bí ọfà wàhálà ni tá a fi bí ọ tí wọ́n fi wá dé tó sojú kónkó ìwọ náà ṣe wàhálà tiẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé á ṣe ń tọ́ yẹ àwọn afitọ́lọ́nlẹ̀ fọlọ́n ni wọ́n ń pè ní kíni at-tawakkul ẹnìkan aago méjìlá tí o bá lù kò ní dọ́jà ó ní mo bọ́lọ̀ ń dúró ni tọ́lọ́mbà kọ́ tọ́lọ́mbà sọ pé ata àkùkùtà ò síra rẹ̀ ẹni ibú ni ọ́ nítorí pé nínú bíbọ́lọ̀ ń dúró ni kò tètè jí jáde nínú bíbọ́lọ̀ ń dúró ni kò tètè jí jáde èsìké kọ́ ajẹ́ kó aago méjìlá ló ń dé ṣọ́ọ̀bù àwọn kan ti débẹ̀ láti aago méjì wọ́n á ń bọ̀ láago méjìlá òní bàbá táwa kálítù ni ọ́ táwa kálítù bá ń nítorí yẹ kó o ṣe wàá ṣe wàá fi yòókù lẹ̀ fọlọ́ ọmọ ẹgbẹ́ bíríkì ọ̀yà ti tán nínú kíní ké rẹ̀ so ọwọ́ àsìwò ọwọ́ àni ẹ kò sí nǹkan kan mọ́bólúwa dúró mọ́bólúwa dúró mọ́bólúwa dúró pre-coil ti tán ha tó bá di pé mọ́tò kò sí tí ó di mú ma tó bá lọ já gádà àbí wọ́n bá lọ pààyàn àbí wọ́n àbí ẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ọ̀bólúwa dúró ká ṣe ń tọ́ ká fi yòókù lẹ̀ fọ̀nà ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tí èèkà yọkàn máa gbá afi àyíká ni kìí kà ó ní bọ́lọ̀ ah, máa kọ́kọ́ ayé kí akókó yege kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ bá sì kọ́kọ́ fèlì wá fèlì náà bọ̀tọ̀ náà fi fèlì ni wọ́n ti mú yàn kò sì súnmọ́ kí ròrí ọ̀pá sí kódà bọ́ sàgùn sí tíjà ó fèlì náà ni nígbà tí a ń bi ọ́ léèrè fọ́múlà kan tó wà ń pìtàn oko yín pé abúlé ko wa àwọn àgbàlagbà tó wà mẹ́ta ni àwọn ni wọ́n dá lulẹ̀ ẹ dákun fọ́múlà tàbí ọ̀nù ó nítorí pé wọ́n ní téèyàn bá téèyàn bá fi pépà tó bá fi sọwọ́ fún wọn blank láì kọ́ nǹkan kan sí lèèyàn lè fẹ́ẹ̀lì ok kò burú wàá fẹ́ẹ̀lì dáadáa ni èèyàn gbọ́dọ̀ ṣe ń tọ́ yẹ kó fi yọkù lẹ̀ fọlọ́ tọ́ anábì ọlọ́run ló ń gbẹ́kẹ̀ lọ́lọ́run àwọn akóró ń tún kọ́ tàlọ́ yìí ká gbẹ́kẹ̀lé Allahu Rabbul Alamin ẹ̀yin wá sọ pé à ah, nígbà tó gbá anábì ń gbọ́ ń tá àgbọ́ ń rí ń tá àrí tó ń bá gbẹ́kẹ̀ lọ́lọ́run kò burú à ń de bẹ́ńtì ó ń bìbà ohun <laughs> lè ṣe tàwákùlù rẹ̀ lè torí ohun èsà nábì yẹn dákun èsà nábì sẹ́yìn pé bọ́kọ̀lọ́kọ̀ sí máa sọ ọ́nù ike ohun ọ̀gbọ́dọ̀ dákẹ́ o ọ̀gbọ́dọ̀ dákẹ́ gbogbo alọ́lọ́run bá wí wa 'ala Allahi falyatawakkalil mutawakkiloon wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́ọ̀ ní káwọn alágbẹ̀kẹ̀lé ọgbẹ́kẹ̀lé ọlọ́ọ̀ ní káwọn olùgbàgbọ́ òdodo ọgbẹ́kẹ̀lé eléyìí jẹ́ àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí tí o gbọ́dọ̀ yẹ a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé nǹkan mìíràn tó yàtọ̀ sọ̀lọ́ ibi tí wọn náà ti mọ̀ pé irọ́ ni tó ń gbẹ́kẹ̀lé kò sí gbẹ́kẹ̀lé ó ní pé ẹni oògùn tó bá gbẹ́kẹ̀lé láyé tó bá sọ oògùn yẹn sílẹ̀ tó bá tẹ̀mẹ́lẹ̀ kò sí ní tí ọ̀sẹ̀ lẹ̀ wọ́n ẹnìkan lè tẹ ọlọ́ọ̀mọ́lẹ̀ naam wọn ò tẹ so gbọ́dọ̀ pé gbogbo nǹkan mi ọwọ́ ọwọ́ ọwọ́ àbílò agbára tiẹ̀ gan ọ̀kápá rẹ̀ pàtó wa pé so torí pé ntí ọlọ́gbẹ́kẹ̀lé wọ́n fúnra ara rẹ̀ ló gbé sókè fa abẹ́rẹ́ rí kò dára gbé síbẹ̀ bá wọ́n sì gbẹ́kẹ̀lé ẹ̀rí o ti sọ ìmánì rẹ. nù. ntọ́ lọ gbẹ́kẹ̀lé o tún rí mọ́lẹ̀ o ṣe tẹ̀ mọ́lẹ̀ ẹni tó ń tẹ̀ mọ́lẹ̀ o sì lọ gbẹ́kẹ̀lé abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ntọ́ lọ gbẹ́kẹ̀lé wọ́n ní kò mú kọ́ ọ kọ́ kò dé kórí o àmọ́ torí pé yọ lọ sọ sókun <laughs> yóò sì kówó yọ wọkọ̀ òun náà máa béèrè Lagos street pé bẹ́ẹ̀ wọ́n ti wọkọ̀ tó bá wá dẹ́kọ̀ wọ́n ní tó bá ti sọ sókun ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn o tó bá wẹ̀yìn ògún bàjẹ́ o ó didi fẹ́ gbẹ́kẹ̀lé fa. ìwọ fúnra rẹ agbára rẹ ká yàtọ̀ sí pọ̀ ọ̀rá o tún wá sọ ọ́ subhanallah gbẹ́kẹ̀lé irọ́ lásán irọ́ torí ẹ̀ ọlọ́run bá ní ẹja gbẹ́kẹ̀lé o ṣé ẹ rí àwọn ọ̀sẹ̀ bọ̀ láàrin àwọn mùsùlùmí yorùbá ni torí pé ni wọ́n ti bọ̀ wọn ti ń jẹ́ islam wọ́n rò pé báwọn nínú ẹbọ àyè ìdínú tó fi jẹ́ pé ní ti ń jẹ́ islam gidi tó máa ń ṣàlàyé rẹ̀ ó ṣàjòjì létí tiwọn because àwọn ọmọ islam gidi o islam ọlọ́bẹ̀ yọ islam àdàlú ni wọ́n mọ̀ pèsè bọ́ sóògùn sóòsà júbà júbà júbà fóòsà gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe papọ̀ àwọn lérò pé tí màlíkà bá tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyàmọ̀ wọ́n lè wo ti pa àwọn ṣe sọ láti rí mọ́ àwọn la wọ́n kó àwọn ọmọ mùsùlùmí tó bá yẹ pé islam ni ọba wúlò nù o torí pé àwọn ọgbà pé islam ní ó wúlò lálùkìyàmẹ ìdínú tá a fi rí tí òbẹ èsè wọn èsè wàlláhì munafik lásán ni wọn bá díẹ̀ lẹ́rìí tí ń ṣe islam tọ wọn sì máa wọ pé ok tó bá jẹ́ pé islam náà padà wúlò àwọn sì tún bẹnu omi náà so àwọn ọ̀rọ̀ náà lọ sọtún sósì má bàbí kan jẹ́ munafik irú rẹ̀ lọ́pọ̀ láàrin yorùbá tiwọn so islam tó lọ sí fi rán anabi muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ó bá ṣe dandan yóò jẹ pọ mọpamọsẹ kúrò nínú ẹbọ faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada ohunkóhun kò síbòsílẹ kéré tó tó bá fi sorogún sọlọ ó ti di kèfèrí ó ti dọ̀sẹ̀ bọ̀ islam tọ́lọ̀ ń fi eléyìí ni ẹjẹ́ àgbà torí pé ọ̀pọ̀lọpọ̀ ò tí gbà ó ní islam tí ẹjẹ́ àgbà tábà ti gbà á ní sinmi wàláhì á ní sinmi kò ní sí pákáleke fúrọ̀ dán tí àwọn èèyàn ń ba káyé tí ò jẹ́ kí wọ́n ní sinmi nínú gbèsè ayé wọn torí pé èèyàn gbẹ́kẹ̀lé oògùn kó ní sinmi oògùn kan jó oògùn kan lọ náà ni oògùn kan jó oògùn kan lọ náà ni wọ́n tó bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́ ó ti ní sinmi wàláhì ti ní ntí ó sọ yóò sọ ntí ò ní sọ kò ní sọ ó sì máa bẹ́ lọ́n gbogbo gbà kò sẹ́ni tí sọ̀yàn fọlọ́ ebi sọ náà wọ́n ń wá kátà fi dọ̀sẹ́ kọ́ kálẹ̀ so ala Allahi tawakkalna Allahu làwọn agbẹ́kẹ̀lé tóró ní pé kí nǹkan séèyàn kó séèyàn oní pé kéèyàn ó ríire téèyàn ó ríire oní dínà orí mọ́yàn torí òfin ní dọ́dọ̀ yẹn so kí wọn lóde tó fi wá jẹ́ pé tó bá kan ká gbàgbọ́ lódodo àmọ́ wọn á gbé ìgbàgbọ́ wa lọ síbòmí eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ronú àtúbọ̀tán ayé lásán ni wọ́n ń wò wọn àrònú àtúbọ̀tán gbogbo àwọn tó kú yẹn kí la rò pé ń ṣẹlẹ̀ sí wọn náà àwọn tó kú lórí àwọn ọ̀wọ́ ọ̀daràn gbogbo yìí kí la rò pé ń ṣẹlẹ̀ sí wọn ìyẹn sí oògùn ní burúkú oògùn sì ń gbé burúkú oògùn fẹ̀ lè máa kùn lára rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí transformer tuntun tí wọ́n gbé wà dúpọ̀ tí iná tí wọ́n lò tó nǹkan bẹ́ẹ̀ àbẹ́rẹ́ mọ̀ kébi transformer sí máa ń ṣe ni iná tẹ̀ ń lò tó nǹkan kan lára rẹ̀ so iná tí wọ́n kú wá sí ti ń sọ̀kalẹ̀ sórí transformer ó ti pọ̀ jù èyí tẹ̀yìn consume kò tó nǹkan kan transformer yẹn mọ̀ á kùn pé àà ẹ̀yìn yẹn yóò nídìí mi ni bẹ́ẹ̀ lòògùn kùn lára ẹlòmíì níbi tọ́pọ̀ dì nígbà tí gbósì tó mu lọ tuẹ́ ló mu lọ ẹ̀rí ké sí ọ̀gùn rẹ̀ láyé fẹ́rù eléyìí yẹ kókó olóògùn ò lè fi takú láyà pé ibikíbi tí màlẹ́kà ń bá ń bá bọ̀ ẹ̀ kó o lè tì dànù èmi kọ́ njẹ ọba náà mú kìnnìkan kìnnìkan là á mú tẹ ẹ máa pa ọfọ ẹ <laughs> eh, so irọ́ lásán ẹni kò sí kú lójú ọ̀hún ẹ eh, irọ́ lásán ojú ni máa wá sí ọ̀rẹ́ láì kókókó lára lè bí ṣe lè nánu tí kò dán jàkadì irọ́ rẹ̀ láì alọ́láhi tẹ̀wọ̀ kàlà olúwa ẹlẹ́dàá aláwa bá dúró ẹni tó bolo wa dúró yóò kú ẹni tí ó dúró yóò kú kákókó bá dú kó lè dáa fún aláyé kó lè dáa fún alálùkìyàmù ẹni tó bá ti bọ́ lówà dúró wàláhì kò ní báyẹn jà lórí nǹkan lé ayé yìí torí kèmí ti bá a dún mo ti ṣe ń tọ́ yẹ kí n ṣe mo tètè jí dọ́jà nǹpẹ́ kí n tó lọ sí ṣọ́ọ̀pù mi tọ́ ẹnìkan ó sì mú ṣọ́ọ̀pù tì mí mo tó gbà mí bó ṣe yẹ kí n tó èyí tó sí títì àbúrò má tó gbà sí títì gan àbùrọ̀ tó gbá sí títì mo tó síbi tó yẹ kí n tó tó máa ń rọ̀ fún mi wàhálà tọ́ ọlọ́run sì mú ẹni tí ó rajà wá mo ní lọ́dọ̀ wa ó sì lọ síbòmí o torí pé mo sọ yàyà mo sì gbìyànjú àti pé ibòmí lọ́lọ́run kọ́ pé ó ti ọlọ́run ẹni tí ó ra lọ́dọ̀ tiwa náà wá ẹ̀ ká ìgbọ́ ìní ọ̀dì pé iwájú ni wọ́n sì dúró sí o bó ló ṣe jẹ́ pọ́dọ̀ tí wọ́n ti ra ẹ dákun á rí lè fi ara wa o èmi ọ̀gbá ẹ dákun bí yorùbá ṣe ṣe nù láti hmm? mọ́tò dúró búrẹ́dì ni wọ́n pàtẹ búrẹ́dì lélẹ́ iná pàtẹ búrẹ́dì lélẹ́ iná pàtẹ búrẹ́dì lélẹ́ iná pàtẹ mọ́tò yìí wọ́n á dúró síwájú yòó búrẹ́dì wọ́n á ní tí a mú búrẹ́dì wá ní nọ ẹ má mú búrẹ́dì <laughs> ẹ wá ẹ wá wù ẹnìkan lọ́hùn ẹ̀yẹ mú búrẹ́dì méjì wá ní <laughs> yorùbá lẹ́mu wọ́n pe irú oògùn wo ló sì bí wọ́n bá ti dé báyìí látọ̀ kan wọ́n ti mọ inú náà sáni nítorí ah, àwọn àwé kánò látọ̀ kan wọ́n ti mọ lóun náà sáni wọ́n rí oògùn ṣe fún un wàá lọ́ọ́ bá bẹ̀rẹ̀ làwọn náà bá forí jágbó oògùn lọ ibi ẹsẹ rí tiẹ̀ ṣe ti ń tà wọn tí wọ́n ká wọn lọ́wọ́ dè táwọn ò ní rọ́jà tà ó ná òdì pé ọmọ fọ́ lẹ́ràn ni bí yorùbá ṣe ṣe torí wọn gbọ́lọ̀ ń gbọ́ wọn gbọ́lọ̀ ń dúró àwọn ọgbà pé ọlọ́run ní jẹ́ ọ́dà ọlọ́run ní pé ó kù díẹ̀ káàtó yorùbá gbà bẹ́ẹ̀ wàláì mẹ́wọ̀n yóò dà sí jà ní. pé ah bó wọn ṣe kò ní kọjú sẹ́yìn tẹ́ fẹ́ ra búrẹ́dì mọ́ o e- ẹni tí wọn gbà lọ́dọ̀ rẹ̀ bó wọn ṣe lè dúró lọ́dọ̀ sí mi tó fi jẹ́ pọ́dọ̀ tiẹ̀ wọ́n ti rà á á ah, rí pípọ́n ojú ara wa o. lọ́nà wo lọ́nà wo láfi pípọ́n ojú ara wa funfun rẹ̀ láàmú rí pípọ́n ti jẹ́. <laughs> so nítorí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wá ike ká kíyèsí wípé àìbọ́lọ̀ ń dúró ní máa dá wàhálà lẹ̀ ó ní máa ń dá wàhálà lẹ̀ tó fi wá jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wọjà báyìí yóò sọ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rajà gan ẹ padà pé ní àwọn eléyìí ọ̀gbọ́lọ̀ǹgbọ̀ mango ní kálukú ń tàbá mango tó wá pé nílùú yìí tó bá gbé tirẹ́là kalẹ̀ tí èka tí èkúńbò mi kò sẹ́ni tí ó ṣe káyìí mọ́ngò náà ni wọ́n sì fẹ́ lọ rà ó tún fẹ́ lọ rà jẹ́jẹ́ tó yẹ kọ́ lọ kánú gbó abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó tún fẹ́ lọ eléyìí ọ̀fọ́ lápá eléyìí ọ̀fọ́ lẹ́wù mi lẹ́jẹ̀ wù tó bá wù mí rà á àwa náà lè gbé oríṣi tẹ bá fẹ́ wá náà

ẹ dákun torí tọ́lọ́ ṣé o pè mí o pè mí ṣe wá di kí à ń tajà ní irú là ń ta ní àbí so nítorí kó ti mọ̀ fún wọn pàwọ́ mẹ́. lẹ́yìn náà wọ́n wọ́n tún lọ sóde yẹ̀yẹ́ wọn tá máa ń lọ yẹn ẹnìkan wà ní bàbá ẹgbàá owó ìbàǹdẹ̀dẹ̀ pàǹdé ni wọ́n bá ń mú jáde wọ́n bá ń kó sí ọlá pò wọ́n bá ń kó ìwọ náà wà tí wọ́n tún wọ agbádá tí wọ́n dẹ àpò rẹ̀ dáadáa ẹ máa kó sí i wọ́n kó sí i wọ́n kó sí i wọ́n mọ adáwáka lóríṣiríṣi ìṣòro bílmà lè dá so wọ́n mọ kó sí i wọ́n mọ kó sí i gbogbo àwọn yòókù tó wà lójú tí wọ́n ti máa sáná pé kí ni ọṣẹ tó wẹ̀ wá <laughs> torí kò sí gbọ́lọ́ gbọ́ eléyìí olólùkọ́ pé ọ̀pá òyẹ̀yẹ̀ o eyi eh, kan wá wòran lónìí náà pati lọla tẹ́ ẹ̀ bá nù wà o so wọ́n wá wọ́n wá yan sójú pé kíni kíni kíni owó bandele kíni àfẹ́ ah, bandele má lóde wọn máa kọ́ máa dájọ́ sínú tirẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò di gbara gbóná gbóná burúkú lórí náà gbogbo ẹ̀ kò sí yẹn bá nítorí wọn bá owó tí ó wúlò lè yàn èèlò gan wọn máa fi síyàn lápò gan èèlò wọn kàn lè sẹ five five naira pa wọn máa kó síyàn lápò kékeré owó tí ó tó ra búrẹ́dì so torí di eléyìí ẹ rí i pé tá a bá bọ́ lọ́wọ́n bá wa dúró lódodo wàlẹ́ orí ọmọ lè wá ká ni náà la Nabi sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá bọ́ lọ́wọ́n dúró ní pàápàá bó ti ṣe yẹ kẹ́ bá dúró kò bá rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí ṣe máa rọ̀ àwọn ẹyẹ lọ́rọ̀ lójoojúmọ́ ó nítorí pé ńgbà tí ẹyẹ tí ó bá jáde ẹ máa wò bó ṣe bọ́ọ̀lù ọ̀dùn o àfẹ̀mọ́júmọ́ ló fi máa ń jáde ẹyẹ sùn tẹ̀tẹ̀rẹ̀ sórí ìtẹ́ rẹ̀ tó rùn èèyàn tagdu tagdu khimasa ìgbà tẹ yóò bá jáde yóò jáde láfẹ̀mọ́júmọ́ ni lẹ́ni tínú rẹ̀ pala gbogbo oúnjẹ tó ti jẹ lánàá yóò ti wá bí gbà lọ kí lè tó máa gbàtẹ́ ẹ bá jáde àfẹ̀mọ́júmọ́ ni ẹ yẹ soso orí ìtẹ́ títí tó rùn èèyàn wọ́n fi àfẹ̀mọ́júmọ́ jáde ìgbésẹ̀ àkọ́kọ́ nù wọn náà fẹ́ kọ́ dáa fún ọ má sùn kálé má sùn kálé gbìyànjú kó tètè má jáde lọ síbi ẹnu sẹ́ rẹ̀ anabi nígbà tí ó bá wá padà dé ńrọ̀lẹ́ wọ́tọ̀rọ̀ òhùbẹ̀ pọ́nà yọ padà dé lẹ́ni tó ti yó kẹ́rí tó àwa náà táwọn náà tá bọlọ sì bọ́lọ̀ ń dúró wàláì àdúrà wọ́n gbà ó náà ni ti se ń tọ́yẹ téèyàn lọ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ èèyàn jẹ́ pé rẹ ó sora rẹ̀ mọ́lẹ́dẹ̀ yá eléyìí tó jẹ so ala Allahi tawakkalna olùwà ẹlẹ́dàá wà làwọn dúró náà bá dúró rọ́nà lọ. kése gbogbo tí èèyàn fẹ́ láyé léèyàn máa rí ọlọ́run kọ àkọọ́lẹ̀ rẹ̀ fẹ́nìkan kò sí ma kullu ma yatamanna al-mar'u yudriku kése gbogbo tí èèyàn fẹ́ ni máa rí bílẹ̀ àìsè wà nù ẹ jẹ́ ká mẹ́lẹ̀ yẹn kò ní jẹ́ kí ìbànújẹ́ wọ́n máa pọ̀ tá a bá lé tá a bá bóyá ń bẹ náà àkọọ́lẹ̀ pààní so ká máa wá lé lálẹ́kú àbúrú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí èèyàn tún lọ bá burú mi tí èsì tiẹ̀ pàdé so ọ̀pọ̀lọpọ̀ nǹkan nísìnyí bẹ táàrí láyé táàní wa ní dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ ti níní sínú ìgbésí ayé yín tọ́lọ́wọ́n bá ṣe ń ti yín àmọ́ tẹ́ ẹ̀ mọ ìyànjú tẹ́ gbà láti rí so ntọ́lọ́wọ́n bá pè ń tẹ̀yàn láyé ń bì èyàn ò rí àmọ́ ẹ mọ̀jẹ̀ á gbàgbé láti máa bọ́ lọ́wọ́n bá wa dúró ìbọ́lọ́wọ́n bá dúró máa jẹ́yàn nísìnyí gán wàláyé nísà àjọ wà nǹkan mo sì ti gbìyànjú tó yẹ kí n gbà ọlọ́run kọ́ pé mi ò rí ìwọ́ rí ìní máa bínú rẹ̀ torí pé ta ní fún yàn ọlọ́run ta ló lè gbé ká má rí ọlọ́run tọ́lọ́run bá kọ́ pé mi ní ìrì tẹ́lẹ̀ náà ṣé wọ́n bí ọ̀dà pé kí n má rí ọ̀la àwọn bí ọ̀dà náà ni ó sì wá nù àdúrà nàbì sallallahu alaihi wasallam allahumma la mani'a lima a'tayt wa la mu'tiya kò sẹ́ni tó lè dínà mọ́yàn láti rí nǹkan ọ̀fẹ́ fúnyàn rí tọ́lọ́n bá kọ́pọ́ rí nǹkan kan kò sí ẹni náà tó lè dínà kọ́ ọmọ rí ẹ̀yin tẹ̀ wá wájú mi ní ẹ̀jẹ̀ kékeré ọ̀tẹ̀ mi lọ́wọ́ ọlọ́run kọ́ pé ọ̀tẹ̀ ọlọ́ni tọ́lọ́n bá kọ́ pé ọ̀tẹ̀ ọlọ́ wàláì kò sẹ́ni tó lè di ọlọ́nà kò sì sẹ́ni tó lè fúnyàn ní nǹkan tí wọ́n ọlọ́run ọbọ̀ ọ̀fẹ́ fúnyàn kò sẹ́ni tó lè fúnyàn tòtá bá ti mọ gbogbo eléyìí kí náà mọ bára wa jà sí i kí náà máa bínú ara wa sí ìyànjú oníyànjú kan kò sì lè dásí láǹfààní lọ́dọ̀ ọlọ àkọọ́lẹ̀ ti síwájú níbi ẹjẹ́ agbẹ́kẹ̀ lọ́lọ́ kábọ́ lọ́wọ́ bá dúró lórí ọ̀rọ̀ ara wa lórí ọ̀rọ̀ àwọn aya wa lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa lórí ọ̀rọ̀ gbèsè ayé wa lórí ọ̀rọ̀ àlùkìyàmá wa ẹ̀mẹ́jẹ̀ agbàgbé láti bọ́ lọ́wọ́ bá wa dúró ìbọ́ bá dúró kí máa ṣílẹ̀kùn ọ̀la fún yàn abẹ́ ẹ̀gbọ́n tó lọ sọ ni wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá bá ọlọ́wọ́n bá dúró ọlọ́wọ́n tó ọlọ́wọ́n bó tó ọlọ́wọ́n bó tó wa. ربنا افتح بيننا وبين قومنا بالحق النبي شعيب عليه السلام àwọn èèyàn ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run sílẹ̀ kan náà àwọn àti àwọn ará alhaikẹ àwọn aráàlú méjèèjì náà ni wọ́n sì sa ìgbàgbọ́ sílẹ̀ kan náà gbogbo wọn kọ tiẹ̀. Ibn Abbas radiyallahu anhuma ó ní anabi Shu'aib alayhi salam ó máa ń ṣe sọláàt lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn anabi Ọlọ́run ló máa ń ṣe sọláàt bó tilẹ̀ jẹ́ pé iye rákà wà nù sọláàt tiwọn àtẹ̀mẹ́ ló wọ́n ń ṣe àmà ṣùgbọ́n kò sá anabi kàtí ẹ̀ ṣe sọ́lá tó fi dórí anabi isa aleyhi salam àfi báwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣe sọ́ dijó sọ́lá ti tiwọn ní kíni ijó. anabi shuaib aleyhi salam ó máa ń ṣe sọ́lá ti lọ́pọ̀lọpọ̀ tọ́ anabi shuaib gbogbo anabi ló sì ní sùúrù nígbà tó pé àwọn èèyàn rẹ̀ títí títí títí ẹ gbàgbọ́ tí wọ́n kọ̀ láti gbàgbọ́ torí pé orí ìsekèfé rí àtàgídí wọn náà ni wọ́n tẹ̀síwájú ó wá di pé ó padà wá sọ̀rètí nù níbi pé àwọn èèyàn yìí ó padà ṣètọ́lọ̀ ó ti wọ pé àwọn eléyìí o ó rí tí wọ́n ń ṣe yìí náà wọ́n kú lé lórí àmì ti fi hàn gbà náà lànà fi ṣùáìbù wá ṣépele wọn èpè tọ́sẹ́lé wọn ni èpè yẹn ọ̀pọ̀ sókè ni pé allahumma iftah baynana wa bayna qawmina bil haqq wa anta khayrul fatihin wọlọ́n wọlọ́n làjà láàrin wa àtàwọn èèyàn wa o à ń tọrọ lọ́dọ̀ rẹ kó fi òdodo làjà láàrin àwa àtàwọn èèyàn wa yẹnni kó àwọn tó gbà mí gbọ́ àtẹ̀mí àwa wà lápọ̀ ọ̀tún àwọn èèyàn mi tó kọ̀ láti gbà mí gbọ́ àwọn wà lápọ̀ òsì ọlọ́run làjà láàrin wa gbogbo ìtàwọn ṣẹ̀ṣẹ̀ ń sọ pé àwọn olè mi ń lu àwọn àfi kí n ṣe kèfèrí táwọn ń ṣe wọ ọlọ́ọ̀ni kọ́ làjà èpè wọn ò jù bá ń lọ wa anta khairul fatihin ìwọ lọba tó dáa jù ní lílàjà báyìí la Nabi Shu'aib alayhi salam ó sì rọ àṣẹ àdúrà wọn ní sókè tó ṣépè ní ṣókí ọlọ́ọ̀dá lóhùn ọlọ́ọ̀dá lóhùn ànábì ẹ̀bẹ̀ lọ́nkọ́ lọ lásán ìparun dé ṣùgbọ́n kí ìparun tó dé àwọn èèyàn ń fẹnu jágéètì lẹ́yìn tí ànábì ṣùáìbù ṣépè tán àwọn fi ẹnu jágéètì qala al-mala'u alladhina kafaru min àwọn abẹnugan nínú àwọn kèfèrí nínú àwọn èèyàn Shu'aib wọn ni lẹ́yìn ittaba'tum Shu'aiba ẹjọ́ yí ẹyin o ẹ̀yin aráàlú yìí o agbọ́gbé Shu'aib ń ṣépè tẹ má lérò pé wọ́n wà lórí òótọ́ o tó ń pé kọ́lọ́wọ́ dájọ́ láàrin wa o ẹ má rò pé wọ́n wà lórí òótọ́ ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé Shu'aib tọgbọ́n tí wí tọ́gbàgbọ́ innakum idhan la àfi dá yín lójú pé gbogbo yín la parun ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé ṣùáyò gbogbo yín la parun á pa dànù tẹ́ sófò ẹ mọ̀ pé aslan ẹ máa jọ ń fi ọrọ wí ọ̀rọ̀ bùbùkátà kápẹ́ à ń bọ à ń wí kí là ń bọ sí ẹni tí ò nígbà tí èèyàn méjì ń fi ẹ rí i pé bóun bá ṣe ń sọ̀rọ̀ ohùn rẹ̀ ọmọ lò òkè jù bóun rẹ̀ bá ti ń lò òkè jù oògùn ó bẹ̀rẹ̀ sí ní sẹ́ lára rẹ̀ so ibẹ̀ yẹn kò ní sẹ́mọ lórí bóun sọ̀rọ̀ mọ́ yọ ma yọ ma na ìka yọ ma nàka sẹ́ni tí wọ́n ti wá nàka o so ẹ̀yin ẹ̀ máa súnmẹ́yìn o torí pé ṣètọ́ni ti ń lò nù bá ti ń nàka tó sáré pé àwọn ẹ̀rí tẹ̀ mú asán lágbára náà ni yọ bọ aago tó láti di pé ń bọ aago tọ tẹ bá lè túlẹ̀ túlẹ̀ o torí kò ń ti wọ pé gbogbo ọ̀rọ̀ tó máa sọ lónìí yóò kúta kò sí tó lè rí mú wa tí ó dà yóò ti bẹ̀rẹ̀ sí ní buyin yóò ti bẹ̀rẹ̀ sí ní pé kíni kí lorúkọ jámá kí lorúkọ jámá kò ní dà fún ọ kò ní dà fún bàbá yìí kò ní dà fún yẹ tí ó sábẹ́ sentẹ́yìn náà fi kọ́ máa ta kàn bẹ́ lára yín tẹ́ ẹ bá tún gbọ́ tẹ́ ẹ sá tún sàlàyé yín lọ tẹ́ ẹ sàlàyé lọ kí ló tiẹ̀ mí nìyà yóò fọ gbà yín láyà ni ẹ̀yin tó ń bá láyé lọ ẹ̀yin tó ń bá láyé lọ <laughs> yóò kọ́ gbaláwa ní ẹ̀yà àti fìlà yóò gbádànù sọ̀rọ̀ ẹ̀rí là ń sọ nísìnyí àníkàjà <laughs> so irú rẹ̀ láwọn èèyàn ṣùgbọ́n àìbùsẹ̀ bí ẹ mẹ́rin wá pé ẹbọ tẹ̀ ń ṣe dáa ẹ mẹ́rìí wa lórí pé ìyànjẹ tẹ̀ ń ṣe fáwọn èèyàn nínú òṣùwọ̀n dà kí ni tó fẹ́ fẹ́ bí gbogbo eléyìí ní ìsìn pé bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ sí ṣọ àbúlà gbogbo yín lápá pípa lọ́wọ́ kan pípa lọ́kàn wọ́n ní ọmọ mẹ́rìí wa oṣù wọlé ogbébọn ẹ̀rí la béèrè ọba bẹ̀rẹ̀ sí ní pọ́nbọ̀n ṣé wọn náà dùn ó túmọ̀ sí pé kò lẹ́rìí kò lẹ́rìí bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti lóòótọ́ òṣòro dá mà kò sòro dámà òun fẹ́ pé ká lu agbára pé sọ lè mú òní lókè tó bá tiẹ̀ wá lù mí tó dá mi jàkadì tó ọ̀rọ̀ ìṣẹ́ sí mi lọ́rùn dáadáa sọ wá túmọ̀ sí pé tó ń sọ ti wá bọ́ sí mi kọ́ náà ànírọ́ náà ló tún pa náà ni tó báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ni ha tọ́ ṣùáìbù ti bẹ́ lọ́wọ́ ọlọ́run lajà ọlọ́run wa lajà fa akhadathumur rajifa ọlọ́run ọba mi lẹ̀ lógbólógbó lẹ́sẹ̀ wọn ìparun dé báyìí lọ́lọ́wọ́n bá pa wọn rùn fa asbahu fi darihim jathimin gbogbo wọn di ara bọ̀rọ̀ gidi tó kú kalẹ̀ ah, ebe yìí lẹ́ ń lérí léka èyí lẹ́ ń sọ pé ẹnìkan parun ẹ pẹ̀ nìkan rùn ta ló wá parun bẹ́ẹ̀. alladhina kadhabu Shu'ayba ka'an lam yaghnaw fiha àwọn ẹni tí wọn pe Shu'aybu ló kúrò wọn wá dàbí ẹni tí ò nígbà tó lọ́n pa gbogbo wọn dà á lẹ̀ wọ́n dàbí ìgbà tí wọ́n gbé orí èpè rí. alladhina kadhabu shu'ayban kanu humul khasirin àwọn ẹni tó pe ṣùáìbù ló purọ́ àwọn gan-an lẹni tó wá ṣòfò àwọn lọ parun tó ṣòfò ẹni tí wọ́n ro ìparun mọ́ ọ̀parun torí ẹ̀ tẹ́lẹ̀ kí n bá ń ṣépè fún ọ wọ́n kò ní dá fún ọ kà fún ọ wọ́n má dá lóhùn má dá lóhùn pàtí wò ṣe tí òfin ní dáa fún ọ ò ṣe tí òfin burú fún ọ kí ló fẹ́ dá lóhùn sí kí wèrè odi méjì ẹ̀rí pé tí èèyàn bá ń ṣépè bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá dá lóhùn wàlẹ́ ojú ara rẹ̀ ó ti ẹnu rẹ̀ ó wàá wúwo bíi pánpán bẹ́ẹ̀ lè tí ó wúwo bíi pánpán pé ah wọ́n sì ń bu tó báyìí kò sì dáhùn àwọn èèyàn máa wọ pé ah ṣé ọkùnrin yìí sì gbádùn ọgbádùn ah yìí sì ń sọ̀rọ̀ pọ̀ rẹ́ni dá lóhùn ah, ẹni tí ń bú òun pẹ́ jùlọ ní ah, ẹsì lọ́gbádùn nígbà tí èèyàn ọ̀gbọ́n sọ wá gbádùn ni kí èèyàn dàgbà tó báyìí kọ́ tí ò bá sí pé kò sí ọsibítù tó a máa gbé yàn án lọ pé lè yọ ọgbọ̀n àbọ̀ ọsibítù wà tí máa lábẹ́rẹ́ <laughs> kò sí torí sọ pé gbogbo ara ẹ̀ ló lóògùn afagọ̀ yàn wọn náà tó pẹ̀lú

nígbà tẹ́nìkan ń bú Abubakar radiyallahu ala tí ń bu tí malika bu tí ń bu màlíkà ń dáhùn màlíkà ń dáhùn màlíkà ń dáhùn gbàtà Abubakar tó ń sọ̀rọ̀ ṣètánì wa sọ̀kalẹ̀ inú dùn kú tó wa tá a fọwọ́ lẹ́rán tá a dáhùn wà lágbọ̀n wa ẹ̀yin wa bí bá tiẹ̀ pọ̀ òyìnbó náà ṣe ń dáhùn kí n ọ̀daràn yìí náà sì gbọ́ bí màlẹ́kà ṣe ń bú òun kúnnù káfí pé yẹs màlẹ́kà kó fún un kò míì àìmọyàn ò túmọ̀ sí nǹkan kan padà máa ń jọ gbẹ̀ndà òkè yàrá torí ẹ̀ ó sì tún wá nínú pé tó bá ṣépè fẹ́nìkan èpè yẹn bá dọ́dọ̀ rẹ̀ tó bá wọ́n ti torí rẹ̀ ṣépè fún kọjá bíi èpè ọ̀padà sórí ẹni tó ṣépè èpè lọ lófo ẹni kí tó o bá ṣẹ tẹni tó o ṣẹ sí àbẹ ẹni tó o ṣẹ fún tí o bá lẹ́tọ̀ọ́ rẹ̀ ó dájú pé ìwọ lè gbé ọ̀padà wàá mu torí ẹ̀ ká sọ ẹnu wá ń bi èpè ṣiṣẹ́ mo rò pé ẹ̀rí báwọn kan sọ pé ẹ̀yin lẹ́ ṣòfò ẹ̀yin tẹ́ ẹ bá tẹ̀lé ṣùgbọ́n ẹ ṣòfò ẹ ṣòfò ẹ̀mí ta ló wá ṣòfò báyìí àwọn ló ṣòfò àwọn ló sòfò torí ẹ̀kẹ́ lẹ́nu ju wa náà sọ ẹnu rẹ o ẹ má aburu sọ aburú sọmọlàkejì o kọ́ máa jẹ́ pé aburú tẹ rò ní ọ̀padà jẹ́ tì ìyẹn máa ń sẹ̀yìn náà ni kò sí a gbélé ayé tà ní sẹ̀ra wa á sẹ̀ra wa náà ni ọlọ́run ọ̀dá wa pé ká má sẹ̀ra wa ìdínú táwọn onílàákà òfin gbọdọ̀ tán láwùjọ àwọn parí ìjà bàbá ń jà ẹ̀gbọ́n àtàbúrò ń jà ọkọ àtìyàwó ń jà ọ̀rẹ́ sọ̀rẹ́ ń jà aládùúgbò sáládùúgbò ń jà olórí sí mẹ̀kúnnù ń jà so ẹnìkan ní ọmọ bá wọn dá sí tí ọmọ parí ẹ ẹ má wàá jẹ ajẹni tó ṣe wípé tí àwọn ọba ti lè pa wá àtẹnìkan pọ̀ á ti sọ kọjá ń tọ́ yẹ ká sọ àsọǹsọ tán ọ̀rọ̀ kìí jẹ́ kí ọ̀tẹ̀ ọ̀tàn torí gbogbo ìtọ́ bá sọ ìwọ lè máa sọ lónìí kọ́ ọmọ màá ká pé mo wí bẹ́ẹ̀ ẹni tó gbọ́ pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ẹ̀ ní ọkà ìní ọ̀hán ní jẹ́ kí nǹkan wọn tán ma àwọn àti ìwọ́tọ̀ sọ báyìí tó tún sọ báyìí tó tún sọ báyìí ẹ sì mọ̀ pé bàbá ti ń jà tí wọ́n bá ti bú ọ tó tún bú ọ tó tún bú ọ tó rí i pé gbogbo ẹ̀ náà ẹ kò tí ẹ̀ fẹ́ lápá yọ̀bọ̀ sórí bàbá àti yéèyàn ni yọ̀bọ̀ sórí bàbá ta láwọn àṣẹ ta ni ń bú ta lọ́sẹ̀ ọ̀ta ló ń bú so gbogbo eléyìí ká máa sọ ẹnu wa ìgbà míì ìjà lẹ́ ń jà pẹ̀lú èèyàn ìpè tó sẹ́ni ń jà lórí rẹ títí tó fi kú irú rẹ máa ń ṣẹlẹ̀ ìjà tẹ́ jà pẹ̀lú èèyàn òun ò sábúrú sí ọ tí wọ́n rò pé ó ti sàṣẹ ọ ni kẹ́ bí yorùbá lẹ́nu wọ́n mọ̀ wọ́n pé nígbà táwọn ti jọ jàun táwọn ti búra wọn òun ti ń rọ́wọ́ rẹ o kọ́dà yóò tún lọ́ọ́ bá lé òun rọ́wọ́ rẹ o wọn náà máa retí o kí ni ẹ fẹ́ fi lẹ́tà ránṣẹ́ síra yín so kò sí ní mà nígbà mi tó ní wọ́n sọ pé ntẹ́lá ìmọ̀ká fi ń ṣe ra rẹ̀ ju ntọ́ta rẹ̀ fi ń ṣe lọ kò ní mà gbà mí pé èpè tó ń sẹ́ especially yorùbá yìí ah ntí ntọ́gbà tó ṣe lára yorùbá pọ̀ wàláhi tọ́lá nísìnyí yorùbá sọ fún ẹ pé tó bá ṣe pé ntẹ́ ló ń ṣe òun bá se, kọ́ lọ́wọ́ ba gbogbo dáadọ́ ń jẹ́ kí common èpè ní lẹ́nu yorùbá ọ̀rọ̀ ti ga jù gbogbo dáadáa rẹ kọ́ lọ́wọ́ bàjẹ́ ètí ó wàá tún bá yẹn lọ́kàn jẹ́ jù ni pé kì í ṣe gbogbo ẹni tí ń sọ bẹ́ẹ̀ ló wà lórí òdodo ọmọ kò ń ṣe àmọ́ kò wọ́n kàn lè bọ́ lọ́wọ́ mímú tí ẹ̀ bá mú un bẹ́ẹ̀ o ni ó fi wá ṣẹ́ ìpè kàǹsùn fúnra rẹ̀ ẹ̀sìn mọ́kọ́rọ̀ tọ́lọ́ kò ṣeré ń ṣeré mẹ wọn náà lọ sọ pé tó bá jẹ́ pọ ọba sí kọlọ wọn ba gbogbo dáadáa rẹ jẹ́ la ilaha illallah yóò wá jẹ́ kí gbogbo dáadáa tó ti ní àti etí ń ti ní lọ́wọ́lọ́wọ́ àti etí ó ní tí eku gbogbo ẹ̀ ní ọmọ bàjẹ́ ẹ̀rí tẹ́lómi ọmọ sọ pé kò sí tó ń dáwọ́lé tí ó bàjẹ́ gbogbo ayé nísinsìnyí ti ń bọ́ sí i ókè kí ni tí wọ́n ti fi ẹnu tó ti fi tó ti fi wa rọ́ọ̀fù lórí rẹ̀ fúnra rẹ̀ rí ó ń gàn lè rántí gbogbo ẹ̀ mọ́ èrò ọ̀pọ̀lọpọ̀ sí ni pé tóun bá ti sẹ́rú èpè ń ẹ yóò ní ẹ̀rọ tó lè ṣe lẹ́yìn rẹ̀ tí òfin níjà yọjà náà ni ó ti parí torí pé wọn náà ló fira rẹ̀ ló gbéra rẹ̀ ṣépè tí o bá sì sẹ́ni ìsìnyọ́ padà wá sẹ́ náà ni torí rẹ̀ ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ tó dáa lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run gbọ́ àtọ́jọ́ kẹ́yìn tó wọn mọ̀ pa ọlọ́run ṣèṣì rò fún wa máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kò gbẹnu lọ ìyẹn àti máa fi ọ̀rọ̀ tí ò bá làákà ìmú bàtàrà rẹ̀ jẹ́ látàyè ń bi kó tó dàlùkìyà ọ̀rọ̀ náà ni ó sì ṣe sábàbí tọ̀pọ̀lọpọ̀ ó fi pọ̀ nù náà torí ẹ̀ àwọn eléyìí ṣépè fáwọn kan wọn mọ̀ fáwọn lè pé ó ẹ wá owó náà wọn bá wá ti ṣe wá ń sọ ní ìsọ pójú tì àbí ó tì àwọn náà ń sọ fáwọn olùgbàgbọ́ òdodo pé tẹ́ ẹ bá fi lélẹ̀ gba ṣùáìbù gbọ́ ọ sísòfò lẹ́sòfò píparun lẹ́ẹ̀parun ẹ lè rúlà o ọlọ́run ní ta ló wá rúlà nìsí ta ló parun nìsí ta ló sòfò nìsí wọn wá dàbí ìgbà tí wọn ò gbé òkè pẹ̀lú tẹ́lẹ̀ fatawalla anhum anabi ṣùáìbù aleyhi salam ọ̀pọ̀ àwọn tì lẹ́yìn ìgbà tí parun dé kí ni ó ti ṣe wọn kí ni ó ti ṣe wọn tí wọ́n ti bá wọn nítorí kọ lẹ́tà sí náà wọ́n rí o. وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ẹbí anabi sọọlẹ náà ni nígbà tó lọ ń pa àwọn èèyàn rẹ̀ run síbẹ̀ rí tó náà bá wọn sọ̀rọ̀ a sì sọ pé kìí ṣe tuntun anabi sallallahu alaihi wasallam náà ọba àwọn ashabu alqulay àwọn kèfèrí tán dà sínú kòtò ragadi lẹ́yìn tí wọ́n pa wọ́n tán lógun Badr anabi bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin wọn yìí lágbájá ọmọ lágbájá dóòlà ọmọ àtàmẹ̀dò làkàṣègbè ọmọ àtàmẹ̀dò ṣé gbogbo yín ti bá ń tọ́lọ̀ ń ṣe ládìhùn fún yín níyà ṣe bá pàdé báyìí àbẹ́ẹ̀ bá pàdé torí mi ti bẹ́ẹ̀ tọ́lọ̀ ń ṣe ládìhùn fún mi pàdé pé gbogbo yín ni wọ́n pa a sì ti rí yín pa. tó bẹ́ẹ̀ náà ni ọmọ àrùn ti sọ pé bóòlù sì máa bá àwọn yẹn kan sọ̀rọ̀ tí wọ́n ti dòkú mbètè ó ní àá ẹ̀yin ọ̀gbọ́n tí mò ń wí torí ẹ níbi anabi shuaibu náà gẹbi àwọn anabi àwọn anabi yòókù òun náà wá sọ pé qawmi ẹ̀yìn ẹ̀yà mi lẹ́yìn láti kú tó ti halaka dànù laqad ablawtukum risalati rabbi gbogbo àwọn ẹsẹ tó lọ́wọ́ bá fi rán mi sí mo jẹ́ o wa nasahtu lakum mo sì ṣe kìlọ̀ fún yín fa kayfa asa ala qawmin kafirin. ọ̀nà wo gan ni mo fẹ́ máa gbà bọkànjẹ́ lórí àwọn lórí ma tí màá lórí bí kèfèrí ṣe parun àkúntúkù wọn lọ́nà ọ̀lọ́ yẹn ni pé báwo mo sì fẹ́ máa bọkànjẹ́ nìsí lórí ìparun tó sàwọn nídìí láti lórí ká dúpẹ́ fọlọ́ ní fọlọ́ ń pa wọn rùn kálukú sí mi ṣé wọn fẹ́ kí wọ́n pé tọ́ adúpẹ́ fọlọ́ tó lọ́n kọ́ kú bá lọ àbí irú èèyàn dáadáa yìí ọlọ́wọ́n forí jìn ìwọ lọ́n fẹ́ bàbá ọ̀daràn ọmọ ti lọ ó ti lọ kérémánjé tẹ̀kí bẹ́ẹ̀ ni tọ́daràn bá lọ ayé rojú yóò rojú ayé mú mi so bẹ́ẹ̀ ni wọ́n máa dúpẹ́ fọlọ́n tọ́daràn bá lọ kò sí bọ̀kàjẹ́ bọ̀kàjẹ́ báwo tẹ́nìkan bá ń sọ fún kékeré lórí tani náà tani torí ẹni tó kú lónìí pọ̀ tá ni tuta ló ń sunkún fún lọ́ba ni ẹ bàbá ọ̀nà ni ọ̀daràn ló ń sunkún fún ọ̀ ọ̀ ò rẹ́ ni sunkún fún. tonti pẹ́kún tó ń tún sun náà yóò tún da sí lọ́rùn náà ni táwọn máa ń sun tó ń wu ọ̀ ń dá sókù lọ́rùn ni àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ kó ìyà fún gbà yẹn pé ni wọ́n ń hu torí rẹ̀ iwu tí wọ́n ń hu ọ̀ràn ni fóun. tọ́ ọlọ́ni kẹ́ ṣàkíyèsí o gbogbo àwọn anábì tá à ń ti ran yìí o àṣàdédé máa pa àwọn èèyàn wọn àrùn wọn àfi látàrí pé wọ́n ń ṣẹ lọ́hùn ọlọ́ni wa ma arsalna fi qaryatin min nabiy illa akhadna ahlaha bil ba'sa'i wad darra'i la'allahum yadarra'un kò sí ìlú kan tá a rán ànábì kan sí àfi ká dán àwọn ará bẹ̀ wò àfi ká dán àwọn ará bẹ̀ wò pẹ̀lú òṣì àti ìnira lásán kọ́ ni òṣì wà pẹ̀lú àwọn èèyàn jàmá lásán kọ́ ni ara ní àwọn èèyàn ọlọ́wọ́n bá máa fi ṣe àdánwò ni àdánwò tó wà ń bẹ̀ ò ní wípé sẹ́ẹ̀tì torí ìyà ti jẹ yín ẹ̀ẹ́tì torí àìní tẹ wà nínú ẹ̀ sẹ́ẹ̀ máa rawọ́ ra sẹ̀ẹ̀bẹ̀ sọ́lọ̀. So sẹ́ẹ̀tì torí wọn gbọ́ lọ́n gbọ́ sẹ́ẹ̀tì torí rẹ̀ ṣe tọ́lọ́n sẹ́ẹ̀tì torí rẹ̀ ṣe Islam torí ìyá ń jẹ̀yàn òṣì ń bá afárá fínra ó tún kọ̀ láti ṣe tọ́lọ́n ṣètò bá wà lówó tán ní òṣè tọ́lọ́n torí pé ńgbà tí ìṣòro wà tí ìnira wà ó súnmọ́ pé káwọn èèyàn ṣe tọ́lọ́n yàtọ̀ sí ìgbà tówó bá wà ìdí nu tó fi jẹ́ kí tẹ́ bá kó àwọn olówó kalẹ̀ tẹ́ tún kó àwọn aláìní kalẹ̀ ẹ rí i pé àwọn aláìní àwọn ẹni tí ìnira ń bá fara fínra àwọn ló pọ̀ jù nínú ẹni tí ń ṣe tọlọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àlìjẹ́nà àtìgbàwo làwọn masakin àwọn tálákà ni wọ́n ti wà àlìjẹ́nà káwọn olówó ọ̀kọ̀ọ̀kan ni wọ́n tó rí bẹ́ẹ̀ wọ̀ torí pé ìgbà tí yà ń jẹyàn tí gbogbo ẹ lé ó súnmọ́ pé kéèyàn ó ṣe tọlọ yàtọ̀ sẹ́ni tára tù ẹni tára tù generally wọn yìí sábà fẹ́ ṣe tọ́lọ́ torí wọn máa wò pé kóun ṣe tọ́lọ́ pé kóun tún fi di kíni kóun ṣe tọ́lọ́ pé kíkíni ọmọ ṣẹlẹ̀ òun ti ní gbogbo tó ń fẹ́ ní kíni wàhálà ṣùgbọ́n láì ní ẹ rí àwọn pọ̀ ládùá wọn máa wá mọ́ṣáláṣí wọn máa sí lọ́ọ́ wọn máa sí lọ́ọ́ ẹlòmínú wọn ó lè jẹ́ pé yọ wà lẹ́nu géètì ní tí wọ́n ì sílẹ̀kùn mọ́ṣáláṣí tí wọ́n bá sì fẹ́ tilẹ̀kùn wọ́n tún máa ń pè bàbá afẹ́ tilẹ̀kùn fa tí wọ́n máa ṣàdúà àwọn olówó mélòó lẹ́rìí tí ń gbọ́rọ̀ ọlọ́run kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe wọ́n ń lọ dánilẹ́kọ̀ọ́ ń lọ dánilẹ́kọ̀ọ́ olówó mélòó lẹ́rìí tí ó jókòó pé kí ló fẹ́ fi ṣe kí ló sọ àwọn ìgbọ́rọ̀ ọlọ́run torí àwọn òsì tán láti ṣe lọ àwọn olóòlù lọ́lé ológun o ìlọ́lé ológun dáhùn àwọn agbára owó ti dé agbára lókun so nítorí ti eléyìí ọwọ́ ayanilẹ́nu láwùjọ tiwa ìyá ń jẹ àwọn èèyàn bàjẹ́ wọ́n sì tún ṣe tọ́lọ́run rárá àà mùsíbà mùsíbà èèyàn ò ní owó rárá kò sì tún fẹ́ fi Islam ṣe kankan tẹ́lẹ̀ ìburú gan o tí wọ́n bá wá lówó ńkọ́ kí ni wọ́n bá ṣe kí ni wọ́n bá ṣe torí ẹ̀ àdánwò tó lọ́ máa ń fi àìní ṣe fáwọn èèyàn ni pé bọ́yá ẹ̀jẹ̀ sin lọ bọ́yá ẹ̀jẹ̀ padà sọ́dọ̀ lọ. onísìlọ̀ láwùjọ tó ṣe pé kò lówó oṣù ní ń bá jà yóò tún máa lọ ta púùlù tọ́ba àwọn mọ́sálásí ọ̀gbọ́ pé púùlù ọ̀dà ṣé ọ̀wà kò ní wá òṣì ní ń bá jà gbogbo tọ́rọ́kọ́bọ̀ tó bá tún kó jọ aṣẹ́wó ni ó tún lọ kó fún ṣé ọ̀wà mọ́sálásí yọ̀gbọ́ pé sí náà ọ̀dà kò ní wá kò ní wá mọ́sálásì torí bí òsè lówó yùn ó lè ló ń jà kùn mọ́sálásì wọ́n sọ fún pé wàsáríkù wàsáríkọ́tù fakọ́tọ̀ọ̀rù ayídíyàwó máa àtòlè lọ́kùnrin àtòlè lóbìnrin ẹgbẹ́ wọn lọ́wọ́ tí wọ́n ti wọ́n sọ wọ́n ti ẹ̀ máa sọ tí máa bíyàn nu wọ́n lè ní kó géèyàn lọ́wọ́ kí lèèyàn ṣe gánà kò ní sọ jálẹ̀ ìdínú tó fi jẹ́ pé àwọn tí òṣì bá wà ọlọ́run bá ṣe àdánwò ni ókè tó lọ́n bá wá fi òṣì tó fi dáyàn wò tó fi ìnira tó fi dáyàn wò ìṣòro ògbésí ayé tó fi dáyàn wò èèyàn wọn á tún láti ṣe tọ́lọ́run sẹ́yìn pé ó ti jẹ ìyà láyé yóò tún jẹ ìyà lálùkìyà ṣùgbọ́n ẹni tó bá gbọ́n ọlọ́run jẹ́ àyọ̀ ọmọ ọlọ́nà kan ẹ̀ ẹ̀rí tó ti ṣe Islam tó sì mójútó Islam kí ìyà ńkọ́ ọmọ láyé kó wọn má tún lọ jìyà lálùkìyà tọ́ ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ ni káwọn èèyàn lè bàjẹ́ kí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run wọn rà bàbà níwájú ọlọ wọn gbà tọlọ thumma baddalna makana as-sayyi'ati al-hasana lẹ́yìn tí a bá ti wá fa ìdásí wọn lẹ́yìn tá a ti fi òṣì tá a ti fi bá wọn jà á wà á tún wá tí bá ń bọ̀ nù tí bá ń bọ̀ torí tí èèyàn bá gbàgbọ́ nígbà tó wà ní òṣì ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó tún wá lè sọ òṣì yẹn di níní. ó lè sọ ìnira yẹn kó sọ di ìdẹ̀ra so ọlọ́wọ́n ní a fi dáadáa fi jàrò àìdá tí ń bá wọn fara fínra tẹ́lẹ̀ hatta afaw títí tí ó tún fi di pé wọ́n pọ̀ lẹ́yìn tí wọn ò tó nǹkan tẹ́lẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tí wọn ò ti ní tẹ́lẹ̀ ara tù wọ́n lẹ́yìn ìgbà tí ìnira ti ń se wọ́n tẹ́lẹ̀ gbogbo nǹkan ti tẹ́lẹ̀ yóò wá di gbàgbé débi pé tẹ́ bá lọ bẹ́ẹ̀ lómi tó jẹ́ pé aláìní burúkú ni tẹ́lẹ̀ tó ti wá lówó pé ah, ah ìgbà tí mo mọ̀ yín bàbá ìgbà wo ah, ìgbà tẹ́ wà ní Kafanchan ìgbà tó sì wà ní Kafanchan ní ṣiṣẹ́ aláàrú tó pé ìgbẹ́ Kafanchan rí <laughs> àbí òye torí tó bá ní òun gbé bẹ́ẹ̀ rí ajẹ́pọ̀ ọ̀dà mi mọ̀ ń gbà mọ́ sáláàrú so yọmọ wa ṣèṣe pé òṣì òṣù ń rí kọ́dọ̀ owó tẹ rí bàbá lòun lọ́kọ́kọ́ ọmọ náà ó sì jogún rẹ̀ lọ́dọ̀ tó náà so nígbà tó bá di pé ọlọ́wọ́n bá mú ìtura wá bá wọn wọ́kọ́ọ́lù wọ́n mọ̀ wá sọ pé ọ̀dọ̀ mẹ́sà bá ẹ̀nà bọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n mọ̀ wá sọ pé àwọn bàbá wa ìnira ti ṣe wọ́n rí ara sì tún tù wọ́n àdàgé yà ní kálukú ń bá bọ̀ ọ́ wọn mọ aṣọ pé ara ti ní àwọn bàbá wa rí bọ́tà àwọn bàbá wa ti gbádùn gbádùn káwa náà tó dé. فأخذناهم بغتة وهم لا يشعرون ọlọ́ni lábàárà wọn mú lójijì táwọn kí wọn ò ṣe tọ́lọ̀ inú ìnira wọn wà wọn ò ṣe tọ́lọ̀ ọlọ́run fi sọ ìnira di ìdẹ̀ra orí ìbàjẹ́ náà wọ́n sì wà ọlọ́ni gbogbo àǹtẹ̀rí tá a parun bá a ṣe ṣe fún wọn. ara tu wọn oríkpara tu wọn ìní ìparun torí ẹ̀ làṣẹ máa ń sọ pé tára bá tu yàn tí ń bẹ́ẹ̀ nù dẹ̀ra ọlọ́run má jọ pé dídẹ lọ́lọ́run bá ń dẹ ilé jẹ́ kọ́lọ́ ń dẹ lẹ́kẹ́ ni pé ìparun ní ń bọ̀ lẹ́yìn torí ẹ̀yìn ọgbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run wá sọ àìní di Islam àmọ́ àkọọ́lẹ̀ tó lọ́nkọ́ fún un kó ọmọ aná ni so ibi títí wọn pé bóyá tó ń bá lọ bá àwọn mùsùlùmí tó ń ṣẹ̀sìn wọn wọ́n lè ràn lọ owó ọkàn dé ni wọn àgbẹ̀ islam kìnnì tèmi tá à ń lè lọ náà lọ tá à ń wá lọ sókòtò la bá lọ kòtòkòtò owó ṣe islam wọn jáde ebi sọ pé ẹ ń bọ̀ wá ṣe islam no àṣemọ́ torí pé owó ti dé so lẹ́bàá gbọ́ pé lọ́sẹ̀ tó tẹ̀lé lọ́ba kú lèyìn bá subhanallah ọkùnrin ti fẹ́ gba islam tán torí pé àkọọ́lẹ̀ tó lọ́nkọ́ tọ́ ọlọ́ni wàlẹ́ wọn anna ahlẹ̀ kura amanu wọ́n tọ́kọ̀ tó bá ṣe pé gbogbo àwọn aráàlú kọ̀ọ̀kan wọ́n bá gbọ́ lọ́ngbọ́n ni wọ́n sì páyà ẹ̀ṣẹ̀ wọ́n yìí ṣẹbọ sọ́lọ́n tó bá ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni wọ́n sì ń páyà bá wọ́n ń ṣe ń fi pọ́n aláṣẹ wọ́n ń jìnnà sí ń tọ́lọ́wọ́n bá kọ̀ fún wọn lafatahna wọ́n ní ọ̀rọ̀ yìí kọ́kọ́ bá àwọn ará Mákà wí táwọn kó wọn gbà náà bìbọ àwọn aráàlú ńlá wọn Mẹ́kà tó bá sì kí wọn gbàgbọ́ ni àbí ká sọ gbogbo gbogbo aráàlú gbogbo láyé ọkàrí gbogbo olù tó bá sì kí bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni. لفتحنا عليهم بركات من السماء أو بس ilẹ̀kùn àwọn àlùbáríkà fún yín láti sàmì ojú ọmọ irúgbìn ọmọ jáde ẹ máa rí pẹtrólù yọnu lẹ gold silver diamond gbogbo ẹ lẹ máa rí mu jáde gbogbo ẹ lẹ máa rí mu jáde walakin kadhabu ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ni fa akhadnahum bima kanu yaksibun lọ́lọ́run ṣe fìyà jẹ wọ́n lórí tí wọ́n ṣe níṣẹ́ táyà yìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bó sílẹ̀kùn òrè fún kò túmọ̀ sí o kò túmọ̀ sí o tẹ́ wà lọ tútùkùtù torí tẹ́ bá tútùkùtù bẹ́ẹ̀ ẹnìkan kan gba Islam wípé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ sọ pé tó ń bá ti gba Islam owó máa dé o owó dẹ̀ o owó dẹ̀kẹ̀ o <laughs> nígbà tí owó owó dẹ̀kẹ̀ dé wọ́n máa gbé ajẹ́ pé ìrọ̀lẹ́ dẹ̀kẹ̀ pákó wàá lọ́ọ́ bá bẹ̀rẹ̀ kò síbẹ̀ o ọ̀rọ̀ yìí ní í ṣe pẹ̀lú àwọn aráàlú kan pàtó ni nípa pàṣẹ lẹ́kùn àlùbáríkà fún wọn láti sọnù àwọn ará Mẹ́kà ni tó bá ṣe pé wọ́n gbàgbọ́ ọlọ́run ló ń ṣe àlùbáríkà lẹ́kùn àlùbáríkà fún wọn láti sọnù lẹ́kùn àlùbáríkà ọlọ́run ó sì fún wọn láti sọnù torí rẹ̀ nàásì máa ń sọ pé kò sí lákọọ́lẹ̀ ń bì kan ike tó o bá gbọ́ ọlọ́run bá gbọ́ ó lówó orí rẹ̀ náà láti wádìí sí i àwọn èèyàn tó lọ́n sọ pé tó máa ń gbàgbọ́ wọn bá ṣe báyìí fún wọn àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn ẹ̀yà àwọn aràn kọ̀ọ̀kan lọ́n sọ eléyìí fún àmọ́ generally kò sí lákọọ́lẹ̀ pé tẹ bá ti gbọ́ lọ́ngbọ́ ẹ̀ lówó ìdí inú ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò ní wọn ò ní kò sì túmọ̀ sí pé islam ọ̀dà islam dáa púpọ̀ òun gan ni dáadáa gbogbo tó bá yàtọ̀ sí láì dáa tọ nítorí délé torí pé èèyàn lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó wá jẹ́ pé bó ti ṣe ṣòro fún un àti jẹ àti mú ó ṣòro fún un àárẹ̀ nígbà afárafínà látàárọ̀ ọjọ́ rẹ̀ títí tó fi filẹ̀ ayé sílẹ̀ gbogbo ẹ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a sọ pé ń ṣe ni gbogbo ẹ ṣẹlẹ̀ báyẹn nítorí pé Ọlọ́run bá fẹ́ fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún nítorí pé Ọlọ́run bá fẹ́ fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ sì rí i pé anabi Nuha alayhi salam wọ́n sọ fáwọn èèyàn rẹ̀ ó sọ fáwọn èèyàn rẹ̀ láti túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ó ní istaghfiru rabbakum innahu kana ghaffara ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá yín torí pé ọba aláforíjì ni yorùsílẹ̀ sẹ́mà àríkùn mìdúrọ́rà tẹ́ ẹ bá ti tọrọ àforíjì tó foríjì yóò máa rọ̀jò alùbáríkà fún yín láti sẹ́mà yóò máa rọ̀jò alùbáríkà fún yín láti sẹ́mà ìjẹ́tílẹ̀ ìbá wa. a rí i pé táwọn èèyàn nábì Nuha náà àdéhùn tó lọ́n ṣe fún wọn pé tí wọ́n bá túbá tí tọrọ àforíjì ọlọ́run foríjì wọn yóò sì rọ̀jò àlùbáríkà fún wọn láti sánmà kò túmọ̀ sí pé gbogbo èèyàn bẹ́ẹ̀ náà ṣùgbọ́n à ń sọ pé tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ torí tó máa tọrọ àforíjì ọlọ́run fún torí pé ẹsẹ̀ máa ń dínà ọ̀pọ̀lọpọ̀ orí tọ. ilé ìjẹ̀bi tá a fẹ́ dúró sí lónìí àwọn àyà yìí wọ́n fi hàn wá o gẹ́gẹ́ bí ìparun àwọn èèyàn Nabi Shu'aib aleyhi salam ti dé agídí ló ṣe sábàbí rẹ̀ àìgbàgbọ́ ni o ntáǹsẹ̀ láàmásí o kò sì sẹ́nìkan tó lè túláàsì wá fi ntáǹsẹ̀ lẹ̀ o ń ló mú wọn parun o a sì rí àwọn dúró lórí bí wọ́n ṣe wà anabi shuaibu náà dúró pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lórí ntí ọlọ́run fi ra wọn àwọn òṣetán láti fi tiwọn lẹ̀ nígbà káfíìrì òṣetán láti fi tiẹ̀ lẹ̀ ṣé mùsùlùmí náà wà fi tiẹ̀ lẹ̀ so ó sì ní kọ́lọ́n ó lájà láàrin àwọn ọlọ́run bá wá lájà ẹ wá òbí tọ́lọ́n lájà lọ ìparun dé báwọn èèyàn anabi shuaibu gbogbo wọn parun látàrí pé ọlọ́run ọba ó mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ wọ́n di ara bọ́rọ̀ gidi wọ́n di aláìsí lẹ́yìn tán ti ń bẹ ọ̀rọ̀ wọn á dàbí ìgbà tí wọn ò tiẹ̀ gbókè pẹ̀lú tẹ́lẹ̀ àwọn náà padà ṣòfò ẹ jẹ́ ká gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ jẹ́ ká máa tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́dájú pé yóò dáa fún aláyé yóò dáa fún al dídá tá a sọ ń bì báyìí òun náà ní gbé ìbálẹ̀ ọkàn jẹ̀ tiwa ẹni tó bá ti gbọ́ lọ́wọ́n gbọ́ ọkàn rẹ̀ ọ̀bàlẹ̀ ẹnikẹ́ni tó bá sì gba ọlọ́run gbọ́ tó gba tànàbì gbọ́ òní sófò tó bá di lọ́la kìá oríire tó tó sí ọlọ́run bá kó sẹ́mi pẹ̀lú yín lólóríire kọ́ràn wa lọ lórí àti máa ṣẹ̀sìn rẹ̀ bó ti ṣe fẹ́ àti ní ìbámu pẹ̀lú ìlànà anábì Muhammad sallallahu alayhi wa sallam subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka. sílẹ̀ tó máa ń sọ pé ká má gba alukur'an sílẹ̀ ṣé kí ló fà nítorí fà ni pé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa ìròyìn Ọlọ́run tá a bá pọ́n ọ̀rọ̀ Ọlọ́run ọba lé gbọ́dọ̀ ṣe jẹ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn èèyàn láàmú pọ́n lé ànípọ́n tọ́lọ́ọ̀lẹ́ ó rí i pé nísìn tí common chairman local government tó bá fi lè kọ́ lẹ́tà sí ọ ò ní abẹ́ẹ̀kọ́ ni wàá gbé sáyè tó lápọ̀nlé lẹ́tà tí chairman local government tó kọ sí yàn yẹn sọ ọ́ lẹ̀ lọ èèyàn gbé sórí tébù ni ó kéré jù báwo á lọ́rọ̀ ọlọ́run ẹlẹ́dàá o tá a máa wá gbé sílẹ̀ ni kò bá jórí kápẹ́ẹ̀tì àìpọ́nrọ̀ ọlọ́run ọba lé ni á gbé síbi tó ga nítorí mú wa gbé lẹ́lẹ̀ yóò sì jẹ́ pé pákó tí wọ́n máa kàn fún alukur'ani tí wọ́n máa gbé sórí rẹ̀ kà ńlọ gbélé gbogbo ilé ìjẹ́bù sójú ẹ̀ kẹ́ni kò pè sọ́láàtì.